ọmọ alárẹ̀ ṣé ká tó start the next platform àbí kí n kọra fílẹ̀ báyìí dáńpọ̀ ti tó báyìí járe n tẹ̀lé strength tó pọ̀ lálẹ́ pẹpẹtẹ́rì èmi ò lè sọ̀rọ̀ èdè ọ̀dà wọn yẹn ó ti wúwo jù fẹ́mi o <laughs> eh, just reason. him má kó bá mi ọmọ kékeré ni mi o àǹkó Yorùbá nation lèmi gbé dání àwọn oníṣẹ́ pẹ̀tẹ́rì mọ́tọ́ gbé dání o. Hmm. Mr Kolo twenty nine báwo ni àwọn èèyàn ṣe rí ẹkọ́nọ́mì Nàìjíríà sí báyìí galloping economy bí àṣà pastor Adépọ̀jù <laughs> wọn nígbà tí Margaret Thatcher wá ó ní galloping economy ní Nàìjíríà kì í ṣe galloping economy ó máa ń gallop ní alọsókè alọsílẹ̀ is a hmm. galloping economy tí àlàáfíà ní gbogbo wa ṣe dáadáa ni mo tún bá yín ìyà ń jẹ wọ́n àwọn èèyàn nílùú nàìjíríà gidi báyìí o sean complain fún yín ni mr salami nígbà tẹ́ ń sọ fún wọn pé ká má dìbò wọn náà wá yorùbá nation la fẹ́ bà nàìjíríà jẹ́ àbí nǹkan tó sọ kọ́ nìyẹn ni èmi rò pé ìyà ń jẹ ọmọ kankan bàbá mi ọmọ akínní ṣẹpẹtẹrì is a town in Oyo State do you mean apẹtẹṣe. Akpet, ṣẹpẹtẹrì yẹn àwọn kan ló máa tún ń lò lórí slang kan tó máa ń lò lórí sísá wa kan tó máa ń ṣe program tèmi náà máa ló ń jókòó sábẹ́ nígbà yẹn pé kí ló tún sọ bíbẹ <laughs> mo mọ̀ pọ́n ní táwọn kan ni bàbá mi ọmọ akin ẹ̀gbọ́n mi wọ́n ní Mr. Koiki ah people are suffering here in Nigeria ẹ ṣọ́ọ̀sà abẹ́kan wáìnì èmi ò rò pé àwọn kan suffer Nigeria o everybody dey enjoy as far as i'm concerned àwọn èèyàn máa ń enjoy Nigeria lọ sọ fún mi gbogbo àti bá pe nàìjíríà wọn ní àwọn gbádùn ní mr Koiki ẹ fi wá sílẹ̀ ẹ̀gbọ́n mi dèrè ó náà sọ pé happy new week no cash nàìjíríà èmi máa ṣe ní one thousand five níbí báyìí owó kékeré dẹ̀ nìkan náà kó ṣàánú mi mọ èmi kan wá bó ṣe máa di púpọ̀ hmm, owó dànù mo lè sọ fún àwọn ọmọ òdu àkọyé máa fọwọ́ kan owó mi níbí bá spẹ́símẹ́ǹtì mi nìyẹn ìgbóni náírà mi wà kí ni mo lè rà pẹ̀lú one thousand naira ṣé mo lè jẹ lunch àti breakfast mo sọ pé dinner o ṣé ti bá mi lè dé ibi tí ma ti jẹun ní búkà ẹ̀gbọ́n mi kó ló sọ pé it is very hard here Mr. Koiki ẹ tètè wá nǹkan tẹ máa ṣe sọ̀rọ̀ Yorùbá nation yìí kó lè tètè wá sí ìmúṣẹ o but àwọn èèyàn wá sọ pé àwọn ò sọ́fà náà àwọn èèyàn wá sọ pé àwọn ò sọ́fà ẹ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní Ṣẹ̀pẹ̀tẹ́rì is town in Òkè Ògùn wọ́n ṣe wá ń lò as a different phrase ní orí social media ó ní sísítà wa kan mo fẹ́ dárúkọ sísítà yẹn gbogbo àwọn tó mọ program yẹn àwọn méjì ní bá máa ń bára wọn jà àmọ́ tó bí ọgbọkọ ara wọn ni kò tẹ iye olúwẹ̀ <laughs> wàhálà ti pọ̀ jù ní nàìjíríà so ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ sórí Simon Ekpa ni continue to stay away one kilometre from the kidnapping checkpoint á lọ forí gba búlẹ̀tì o move away from the checkpoint ó gbóná ní south east o kò ń ṣe bí ilẹ̀ yorùbá o kí lẹ́ni mo wí ẹ̀yìn mi ẹ má fi south east wé tọ̀dọ̀ tiwa o àwọn ti rẹ́dì láti lọ́n tiwọn wọ́n ti ní má lọ má lọ dúró sẹ́gbẹ̀ẹ́ checkpoint o stay away from the checkpoint torí àwọn sójà wà níbẹ̀ tó ń pààyàn àwọn ọmọ Biafra ọ̀dẹ̀ fẹ́ pa anybody so wọ́n ní kẹ́ stay away ṣàlàáfíà ní everybody wà á sí nínú full program so program alẹ́ yìí fi ṣẹ̀fẹ̀ ni òun gbé mi lọ lẹ́ẹ̀kan ni <laughs> bàbá mi Adébísí ẹ̀gbọ́n mi dáadáa wọ́n ní Mr. Koiki dey play they don't they don't see it now and they cannot say what surround them eh, ah, ṣé àwọn èèyàn ti rí ṣá èmi wà fún àwọn èèyàn rí kankan àwọn èèyàn ní jagaban ní Mr. Koiki wọn ní jagaban jagaban jagaban mo fẹ́ gbé mike mi súnmọ́ mi dáadáa ni o mo dẹ̀ fẹ́ káwọn èèyàn máa gbọ́n tí mo sọ mo dẹ̀ máa ka kọ́mẹ́ǹtì ó yẹ máa fi kọ́mẹ́ǹtì sí ẹ jẹ́ n ka kọ́mẹ́ǹtì Mr. BJ kí ló ń ṣẹlẹ̀ bàbá owó ló tóbi mo ní ṣé mo lè ra oúnjẹ àárọ̀ àti oúnjẹ ọ̀sán nínú owó yìí one thousand five àbò ti kéré jù ẹ̀gbọ́n mi ní màá ra bread màá dẹ̀ ra butter ṣé bread yẹn ṣé mo lè jẹ lẹ́ẹ̀mejì àbẹ́ nǹkan ni màá jẹ kí ni ìyàwó mi tẹ̀ sí nà ǹjẹ́ àwọn ìyàwó mi ṣe nǹkan kan ṣá ìgbà tí mo jẹ oúnjẹ yẹn tán mo sùn ni wọ́n Nàìjíríà ìlú rádaràda ìbíkọ́ mo sọ bẹ́ẹ̀ o ẹni tó sọ bẹ́ẹ̀ ní o torí gbàdẹ́ máa ní Mr. Koiki ló fẹ́ da Nàìjíríà rò I remember three years ago àmì àwọn kan ní ah, wàhálà bàbá ẹ̀ ṣe pọ̀ báyìí hmm? three years ago yóò ẹ̀ náà mo jókòó sí tí mò ń fẹ́ fún tí mò ń pariwo wọn ní mi mo fẹ́ da Nàìjíríà rò mo wọn mélòó mi tí mo fẹ́ da Nàìjíríà rò ẹ jẹ́jẹ́ mi ni mo jókòó tí mò sọ fáwọn èèyàn pé má yẹ ká dìbò election kan ni problem wa ok kí ni bàbá yìí sọ wọ́n ní Mr. Koiki ọdún àkẹ́mu tún lè jẹ dínà níbẹ̀ o wọ́n ní can you also buy food with one pound in the UK <laughs> ìbéèrè <laughs> níbo lẹ́yìn wà ṣé Nàìjíríà lẹ wà bí ibo ẹ̀jẹ̀ ẹ̀kọ́ béèrè ibi tẹ́ wà Mr. Abiba ẹ̀wọ̀n kájọ ń ṣeré ipá nísìnyí èmi ò dẹ́ ń bóyàn lórí bíbá ẹ̀kọ́ tí kì í má bóyín mọ́ ẹni ṣé mo lè ra oúnjẹ pẹ̀lú one pound Island okay ṣẹ́yìn náà lè ra oúnjẹ pẹ̀lú one pound ní island èyí náà ni kẹ́ answer èyí tẹ́ béèrè béèrè náà ni kẹ́ bá mi answer island tẹ́ wọ̀ yẹn sà ṣe lè fi ṣe lè fi one ẹ lè fi one pound ṣe lè fi rọ́njẹ tẹ́ bá lọ sínú lidu basic food kò ń ṣoúnjẹ nàìjíríà o basic food subject to island tẹ́ wà mo ní kẹ́ lọ rọ́njẹ nàìjíríà o never okay i'm sure pé lọ́lẹ́ ń pa mẹ́rin i'm sure pé iná ọmọ bẹ́ẹ̀ ẹ má bínú pé mo ní à ń pa níbẹ̀ i'm sure you know that i'm sure pé tẹ bá mú one pound inú store ẹ ra a whole full loaf of bread ẹ dẹ̀ ra ẹyin at least mẹ́fà ẹ dẹ̀ jẹ lọ́sàn-án jẹ láàárọ̀ so you know that definitely i know nigeria is bad but kí ló wá ṣẹlẹ̀ a máa <laughs> táwọn yẹn ti kúrò nàìjíríà àwọn ní àwọn máa ní ẹ má máa sọ pé torí ẹ wà níbí báyìí ẹ máa wá ẹ̀mí ṣé ẹ̀ wá ẹ̀mí ni sà kílẹ̀ gbọ́n mi dèrè náà sọ when I lost my niece last week two weeks I told them about Nigerian situation before the election we have dispute because they are one Nigeria I am for Yoruba nation I didn't support her after election kábíyèsí lédè màrí kọ́lọ́n fọ́nrún kẹ́ẹ̀ ikú náà nìgbẹ̀yìn gbogbo wa. kí ló wà ń bẹ̀ just reasoning one pound fit buy some buy some for Lagos but it depends on where you want to go ah, ọ̀dọ̀ àwọn ní búkà ni àkọ́kọ́ lọ sọ́dọ̀ àwọn ní búkà. ṣe rí problem tó wà ń bẹ̀ ni pé àwọn tí wọ́n sì fẹ́ràn pé Tinubu máa ṣèjọba ẹ̀ dáadáa ọ̀pọ̀ bàjẹ́ lọ́kàn ara wọn bọ́ Tinubu fúnra rẹ̀ má ti ń blame Ọlọ́run báyìí nísìnyí ẹ jẹ́ ń lọ sórí People's Gazette bó mo ti rí lẹ́ǹkan náà ẹ jẹ́ ń lọ sórí People's Gazette ó ní in tó ṣẹlẹ̀ ní Kaduna ìyá kí ló tó ṣẹlẹ̀ wíwá Sultan fire tragedy mother charged with the manslaughter of four sons granted bail wàhálà náà wà nílùú yìí problem ti pọ̀ jù ó tẹ̀ ní kọ̀ọ̀kan tí mo rí lọ́dọ̀ àwọn Alba Party ẹ mọ̀ kí wọ́n sọ fún yín pé àwọn eh, UK government yẹ fídíò lélẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí Facebook probability wa pẹ̀lú má gbọ́ fídíò tí mo fẹ́ play subject to because mo mọ̀ tí bá play fídíò ó lè má jáde lọ́dọ̀ yín in terms of the sound. Egbomi Adebisini, even Adeboye say it proxies, is surrounded by vampires and hyenas. Moki Babami Sheikh Imam Nazir. Salaam alaikum sir. Babami Mr. Abib, Mokiyini Island. I'm sure pé mo pé one pound ó sì máa ràn kankan tí èèyàn lè jẹ láàárọ̀ lọ́sàn I'm sure you know better than that. I'm sure you know that bọ̀ nàìjíríà náà kò ń ṣe pé one thousand five ò lè jẹun ó kọ́ epo níwọ̀nba tó máa jẹ náà ni Tinubu fẹ́ fix nàìjíríà àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀nà olófígbà fix ẹ̀ àwọn ọ̀nà òun ló fix òun ló da nàìjíríà rú bọ̀ kò lè fix ẹ̀ bọ̀ ń tra láti inú òun fẹ́ fix nàìjíríà tábà sí lórí ètò is a different thing dábàá tó ètò yìí náà bá wa pín ètò yẹn mò ń bọ̀ ẹjẹ́ lọ wá ẹjẹ́ kọ́kọ́ play lé náà ọmọ bíi sound yẹn máa jáde. the twenty referendum. ok ẹjẹ́ ń ṣe báyìí àwọn tó wà lórí bíbá lè má àwọn ò ní gbọ́ pọ̀kọ̀bátà ìfẹ́ káwọn tó wà lórí Facebook ti bíbá gbọ́ anyway Facebook mi nísìnyí ni wọ́n ti restrict ẹ̀ pa mo ti wà shadow band tí bá go life àwọn èèyàn kéré Tinubu can fix any dime baba ẹ má rẹ̀ káwọn ọmọ Jagaban gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu yìí ẹ̀gbọ́n mi Tinubu náà ló máa fix Nàìjíríà àwa ní kọ́lọ́hún kó fún ṣe ọ̀nà tó kọ̀ fi gbà fix ẹ̀ ni mo ti mọ̀ nísìn ẹ má rẹ̀ káwọn ọmọ APC má gbọ́ pé Tinubu ò ní fix Nàìjíríà Tinubu náà ló máa fix Nàìjíríà ó ní kódà òun àṣe bẹ́tà dànù Ọbásanjọ́ ẹ̀gbọ́n mi Yẹmí Fátókè ẹ̀mẹ́jì máa lẹ́ send owó kẹ̀ ẹ ṣé gan ni o thanks so much we appreciate adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ send message sí wa fún forty eight hours respond it was very beautiful we love it we appreciate it olóyè ní kìkì ọ̀rẹ́ mú bọ̀ now mo fẹ́ play sound tẹ́ fẹ́ gbọ́ yìí like I said tonight is just a conflating so àní mo fẹ́ charge laptop mo fẹ́ nígbà Nigeria. You're calling for where he can't do anything ah I'm a jagabanu màá fi máa gbọ́ yẹn kẹ ẹ má máa sọ̀rọ̀ ẹ̀ kẹ ẹ má fi tìyín Media ìgbà láwọn á ní Media ló ní Tinubu lè fix in Nigeria. I àjẹkọ́ sọ pé Tinubu lè fix Nàìjíríà kí gbogbo àjọ máa tanra wa mo kí gbogbo ẹ̀yin wa ẹ̀ka lẹ́lẹ́kan sí mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mo kí everybody o ọ̀nà tí Tinubu fẹ́ gbà fix Nàìjíríà ni mo ti mọ̀ ń bọ̀. Jagaban. Jagaban. Màá ní láti gbọ́ ten o'clock news yẹn later. tó mọ tó lọ lágbàáyé lọ́n kó ṣàánú ilé ayé ìgbọ̀n wàhálà ti pọ̀ jù gírámà mi á sọ pé ọjọ́ kú lọ́jọ́ sinmi òun lọ̀rọ̀ ilé ayé ẹni tó bá dẹ̀ ti kú sí tó kàn mọ́ ẹni tó wà láyé lọ́wọ́ tó máa dé pẹ̀lú pọ́blẹ́mù rẹ̀ tàbí kí lẹ́ni kọ́ wí. tí náà ìbá ń disturb yẹn jẹ́ mọ́ kò sì yàn kan níjọ́ kan sọ pé àwọn tó ní bíi epilepsy àbí nǹkan kan so kí ló ṣe lè kẹ́ the best thing for anyone that can afford it is to japa èyí bàbá yín jẹ́ ẹ̀gbọ́n mi àbí báwo ẹ má ká jà kúrò lórí ètò lálẹ́ yìí o ẹ̀wọ̀n kí mo rẹ̀ ń jà ẹ káwọn èèyàn japa kódà anybody wọ́n ní bá lè japa kẹ́ japa o hmm? gbogbo ẹni tó bá lè japa wọ́n ní kẹ́ japa ta ló wà nínú ilé ta ló sínú ilé ta ló fẹ́ sùn Hello, ló wà night shift ah hey, Mr. job is pé we should stop deceiving ourselves nothing can come out of Naija hey, ah That máa sọ pé ó máa fix Nàìjíríà ẹ ọmọ olódò ọdẹ bàbá Tinubu sáde tóun yẹn sì máa ń sọ̀rọ̀ sister wa yẹn ẹ mọ sísítà wa dé tóun yẹn ṣọ́ọ̀ṣì máa ń sọ̀rọ̀ wọ́n bàbá Jagaban bàbá Jagaban mo fẹ́ ka gbọ́n tí Alex Salmon, the former first minister of Scotland màá kọ́ sọ tó sọ as a breakdown ó ní àwọn eh, England ẹ mọ̀ pé ní twenty Mr. Adéwálé ẹ káàárọ̀ èmi ò fi máa lo phrase yẹn ni just reason Clement èèyàn ti Koiki Media ó dágun mẹ́ta ló ṣẹlẹ̀ lọ́dọ̀ àti wọn àwọn sì wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ fáwọn tó ń ṣiṣẹ́ ìjọba àbẹ̀ tó ní private business ó dágun mẹ́ta ó kọjá twenty minutes ìyẹn níbi tó ń wà l'Amẹ́ríkà mo kí owó ẹ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa mo fẹ́ ká máa lo phrase yẹn pé tí Jésù àbí Muhammed gan bá wá kò lè fix anything ẹ má yẹ ká máa lo phrase yẹn kákọ̀ fi ṣe respect fáwọn ẹlẹ́sìn méjèèjì yẹn ó máa look like one disrespect ẹ̀ I know it's a normal phrase I man low, but I don't think it's nice ẹ má yẹ ká máa lo phrase yẹn mọ́ ẹ ká máa lo nǹkan míì tó bá gbé Obama wá kó gbé Tony Blair wá kó gbé any other person wá wọ́n lè fix Nigeria I think that one is much better ẹ jẹ́ ká play video yìí sound ẹnìkan lè máa gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ yìí is a former first minister of Scotland hmm. máìka máa lo taba gbé Jésù abẹ́ ànábì wa unnecessary pa àwọn àwọn èèyàn la àwọn àwọn èèyàn lọ́hùn làwọn èèyàn jà fa àwọn yẹn sílẹ̀ àwa tá wà láyé nísìn ẹ jẹ́ ká lo phrase àwa tá wà láyé ẹ jà fa àwọn yẹn sílẹ̀ fi ṣe respect fún gbọ́ wá ṣe analysis lé lórí. they have jumped every commitment they made in the 2014 referendum. They have destroyed their own case for the union. Let's remember just a few of the highlights. In 2014, they told us we would be safe in the European Union if we voted no. Now we are out of the single market, and every household in Scotland is paying the price, the Danegeld of Brexit. In 2014, they told us we would be safe in Sterling if we voted no. Now Sterling is kept afloat by sky-high interest rates and every household in Scotland is paying the price, the Danegeld of Sterling. In 2014, they actually told us if we voted no, it would mean lower energy bills, falling, they said, by £50 a household. Now every home in Scotland is paying thousands extra. The Danegeld of higher heating bills. The Tories have not just wrecked the economy, they have wrecked the case that they argued for the union with it. mo kí àkàlà máa gò mo ti rí signal pé àwọn ti bá wa pín ètò yẹn eh, tẹ́yìn náà bá bá wa kọ̀ pẹ̀lú mi pé Koiki ti wà live tó o bá tẹ agree pẹ̀lú mi n tí àwọn tó ń campaign fún Scotland independent màá tún play video yẹn lẹ́ẹ̀kan sí i màá wá máa ṣe analysis lé lórí ẹ mọ̀ pé mo máa ń sọ fún wa pé ní 2014 England ó dìsíìvù àwọn Scottish ìyẹn Westminster ó parọ́ pé tẹ bá vote pé ká má pín Great Britain yìí we will remain in the single market tó ń pè ní European Union elékété èké àkó Yorùbá wa lẹ́ǹkan lẹ́ǹgbà mi ó máa háyàn lẹ́nu mo kí ẹ dókítà mi èèyàn ti Koiki Media àwọn ọmọlúàbí apparel àwọ̀ṣọ́ lálẹ́ ẹ má bínú ẹ̀wọ̀n pé bàbá yorùbá ibi tí mo sùn sí lélẹ́yìn tí mo dẹ̀ wọ̀ mo kọ́ra láìdá ní ètekéte ẹ̀dẹ̀ ní wà láìláńd bàbá yorùbá ló mà ṣe ń dán báyìí àbẹ́ ń dọ́gbọ́n sí ni ẹ ṣọ́ pé kò ń ṣe nàìjíríà lẹ́wà tẹ́ ní island lẹ́wà ẹlòmínà lè nàìjíríà kò ní island ló wà ọ ètekéte bẹ́ẹ̀ ni ètekéte ẹ ṣe gan ni bàbá mi habib ṣe rí òyìnbó english àwọn ló ní no i'm in island o oh. èèyàn lè wà láìland náà kó wà ní abúlé ẹ̀gbá àwọn àpá island mo wà ó yẹ pé tẹ bá ti fẹ́ péyàn ẹni lọ síbi tí mọ́tò máa dún pín pín pín <laughs> torí ìyẹn máa máa jákòóbá fún yàn lójoojúmọ́ aláwa pẹ̀lú gbogbo àdúrà wa gbà ẹ̀fẹ̀ àti nítorí important là ń sọ níbí báyìí kò ń ṣe pé tí nàìjíríà bá tẹ̀ ń ṣiṣẹ́ at some point náà tá a bá decide pé a fẹ́ lọ are, are wrong láti sọ bẹ́ẹ̀ subject to even if Nigeria is working tó bá tẹ̀ ń ṣiṣẹ́ tẹ́bí tẹ̀ ń ṣiṣẹ́ àrùn oúnjẹ jẹ Koiki yé máa fi kitchen tàn wá forget about that nonsense road network wá wà security wà at some point a sì lè ráhùn tó máa ma agitate náà I'm sure everybody agree with that I stay in Sword in Ireland close to Dublin airport ọ̀dà ìjọ tí bá máa wá sí Ireland màá màá tó àṣírí màá pè yín màá ní kẹ́ pàdé mi ní airport eh, màá mọ̀ bí Ireland lẹ́wà wọ́n yẹn pókó kò máa ń kó lẹ́wà ọlọ́run wà pẹ̀lú wa inú ẹ̀fẹ̀ náà láti máa mú òtítọ́ grandma máa ní ọjọ́ kó lọ́jọ́ ìsinmi ṣe rí nígbà tí wọ́n ń ṣe campaign either to vote to exit European Union no kótó tó tó stage yẹn either to vote for muki kí gbogbo àwọn medias wa tó ń ṣiṣẹ́ back to back kò easy bẹ́ẹ̀ mi bá jáde nǹkan jáde ilé àjáde ìgbà mi gbogbo àrùn jáde but ìnà mo kí Lady K ah Lady K ìgbádùn ti wà gan ah ah sister mi chop no kù oúnjẹ tó ń gbé wá yẹn Lady K o bá mi sẹ́ni díẹ̀ wá fún Koiki Media ah ah ìwọ nìkan tán ọlọ́run wa pẹ̀lú ẹ̀ Uh, you deserve it. I'm so happy for you. Pure from my heart. You really deserve it. Uh, mo ń bọ̀ níbẹ̀ twenty uh, kí ló dé tí ṣe Tinubu trend? It is Tinubu ló ń trend àbí nǹkan mi? Màá lọ wo níbí báyìí. She mọ̀ pé ní twenty fourteen ni wọ́n she referendum in the UK? It was just a simple question. Yes or no? Should we remain as one? Yes, no, referendum. But before the referendum, wọ́n gbé campaign káàkiri ṣẹ́rí báwọn náà ṣe ń ṣe campaign nísìnyí tó fún wa láàyè ní Nàìjíríà tí Nigerian government bá agree pé kó push ẹ̀ out sí gbogbo Nigerians whether we should remain as one block or not wọ́n gbọ́dọ̀ fún wa láàyè ká lọ campaign káàkiri campaign yẹn lè jẹ́ fún bíi eight weeks i don't know depending on the time frame àwa ṣe wá vote láàrin tá à ń ṣe campaign yẹn àláǹfààní àti penetrate gbogbo ibi tá a lè wọlé sí tẹ́lẹ̀ tó máa ń block wa ẹjẹ́ àtúgbọ̀n nǹkan tí màá yìí sọ kí wọ́n máa ṣe analysis lé lórí let's put it back again ẹni tó ń sọ̀rọ̀ yìí is the former first minister of Scotland wọ́n ń pè ní Alex Salmond s-a-l-m-o-n-d ẹ̀jàgbọ́n ní òun ni leader Alba Party àwọn wọn campaign nísìn fún the independent of Scotland independent of ìdádúró Scotland lẹ́ni wàláì kò ń ṣe tẹnu tó bá láǹfààní àti wọbẹ̀ òun náà tutù bọ̀ tó rà pé àwọn Canada tutù ju Scotland lọ àwọn náà ní epo wọ́n níná wọ́n lómi wọ́n ní access medical they have been together pẹ̀lú UK láti seventeen hundred which is a very long time even before kó tó fi Nigeria together nineteen hundred ló Nigeria together àwọn tí wọ́n ń campaign against the union wọn làwọn ò ṣe mọ́ ẹ̀dá gbọ́n tó sọ màá wá ṣe analysis lé lórí. The Tory party have jumped every commitment they made in the 2014 referendum òyìnbó yẹn lè máa fáwọn tó wà nílé ó lè wà too fast fún yín ẹ lè má gbọ́ ẹ má blame ara yín ìgbà tèmi náà kọ́kọ́ dé lóye pàdé kí lẹ sọ mo gbọ́ nísìn àwa náà ti di ìní ẹ̀hẹ́ after twenty five years only the Tory party bóun ṣe sọkọ nìyẹn but ẹ mọ̀ èmi kàn ń sọ tèmi from my own perspective Only Tory party ló wà níjọba níjọ náà lọ́hùn ó ní wọ́n ti parọ́ fáwọn ẹ wá máa béèrè pé Koiki sáwọn politician tọ̀dọ̀ sí náà máa ń parọ́ ni ah! wọ́n pa ṣége ṣége rọ nígbà tó ní Saddam Hussein wọ́n ní kinní kan chemical weapon tó bá yìn báyìí everywhere ilé ayé máa dàrú ni wọ́n lọ sí UN àwọn kan veto ẹ̀ Amẹ́ríkà àti UK Tony Blair wọ́n padà lọ jagun yẹn after years later tó ti destroy ìlú yẹn wọ́n wá padà wá wọ́n ní káwọn aráàlú ká má bínú pé intelligent yẹn wrong politicians all over the world they are liars wọ́n kọ́ yàtọ̀ síra wọn díẹ̀díẹ̀ ni wọ́n yàtọ̀ síra wọn díẹ̀díẹ̀ ẹ jẹ́ ká tún rí wọn ẹni mo fẹ́ ká gbọ́ dáadáa torí pé mo fẹ́ mú kọ̀ọ̀kan jáde níbẹ̀ mo kí grandma comfort adeleye káàbọ̀ sórí ètò wọn ní ẹ kú iṣẹ́ takuntakun ọlọ́run yóò máa ṣàgbára dọ̀tun bẹ́ẹ̀ ni orí chamber mo sùn sí nígbà tí mo jẹ kò dẹ́ ṣe gíra ni mo jẹ tábà ní gíra mo jẹ truth and question wọn ní ẹ kó ètò ṣàìkábọ̀ sórí ètò tiwa náà mo kí ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ wa ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko ẹ mú ká kọ́mẹ́ǹtì náà Allen Conde ní Tinubu mẹ́wàá ká orí Tinubu èèyàn mẹ́wàá ká gbé together Oracle TV mo kí ẹ àwọn èèyàn ti Guru Maraji nìyẹn má bínú ẹ kí n ti pé bàbá Guru Maraji baba yẹn ti bínú sí mi àwọn ní bínú náà ni alẹ́ kọ́ńdé ni ká gbé Tinubu mẹ́wàá wá irú àwọn yẹn mo láìkẹ́ ẹ má yẹ ká máa sọ pé tí Jésù bá padà wá táwọn bí bá padà wá kò lè fix Nàìjíríà pọ́n ẹ má ká máa lo phrase lórí platform ti Koiki move ẹ lè bá lọ síbòmí gan ẹ má máa sọ bẹ́ẹ̀ is wrong but tá a bá sọ pé Tinubu mẹ́wàá ṣé mo ṣe wà on ok mo ṣe wà on tá a bá ní Tinubu mẹ́wàá cannot do or fix anything in that country so that means pé ká fi Tinubu meji meji si state kankan kò lè fix anything Mr. Lincoln wa ní that country called Britain slave camp hmm, má bá yín jà bàbá yìí o wọ́n camp Britain ni slave trade níbẹ̀ yẹn fúnra rẹ̀ àbọ̀rọ̀ mọ̀ yẹn nísìn wọ́n ní because this Britain agent called Fulani àwọn bòròró tó ń pa wá kò yẹ yín nísìn we will never allow him even tí Tinubu bá láníyàn tó dáa pọ̀ máa fix Nàìjíríà wọ́n ní àwọn àwọn àwọn bòròró ẹtì màá tó ń pè ní bòròró àfi máa lo Fúlàní Fúlàní púpọ̀ tí bá ti ní bòròró ó ti yé yín ẹ̀hẹ́n òṣèpẹ́ rò ń bá wa láti sọ orúkọ wọn torí social media wọ́n àtàkì platform wọn tó ń ṣe kékeré Mr Kwan wọ́n ní láti Texas èyí Texas lè máa ń dé fìlà ẹ máa lọ ń pa ẹran pẹ̀lú bọ̀yìn ńláńlá yẹn ọlọ́run bá wọn pẹ̀lú yín mo máa wá Amẹ́ríkà next year lágbára Elédùmarè ẹ̀ lágbára wọn nílẹ̀ màá wá tọ̀ káàkiri màá dọ́dọ̀ easy ní Miami màá láti dé New York tí mo gbọ́dọ̀ rí sísítà mi méjì mẹ́ta níbẹ̀ mo ní sísítà mi kan ní hmm, ẹ̀ máa yẹ kí n sọ state yẹn lamẹ́ríkà three years ago ó ní Mr. Koiki tó bá fáwọn ní mo ní sọ state ẹ̀ local government state òun kékeré local government ó ní kò ń ṣe tẹnu ó náà máa sọ close to New York àwọn máa lọ gbé gbogbo investors wà láyé six figure salary ló ń gbà lamẹ́ríkà tí bá pè ní sèpà ní ìdòwò wàhálà ó ń yá fún mi ni kò ń ṣe pé mo fi ń dẹnu ó fẹ́ràn kò lè sọ yorùbá dáadáa ó fẹ́ràn yorùbá bíi kò sí lórí program báyìí kò dẹ́ ń pè ọdún mẹ́ta ọlọ́run bá máa pẹ̀lú gbogbo yín àwọn èèyàn fi wá invest sílé wọn ò ní wá nígbà tó bá wá tí gọ́ọ̀mẹ̀ntì bá gbẹ́sẹ̀ lé fúlàní gọ́ọ̀mẹ̀ntì bá gbẹ́ òróró gọ́ọ̀mẹ̀ntì bá gbẹ́sẹ̀ lé ẹ jẹ́ ká ṣe nàrétì alasamun ìtàn ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí The Tory party have jumped every commitment. ó ní pátì kan wọ́n pè wọ́n ní Tory party Mr. Koiki I script the name okay thanks so much montemi my dad if i can take a comment kí n má lose distraction the Tory party have junk every commitment America UK abroad junk food là ń jẹ tó pọ̀ jù mo kíyàwó rí sí aṣírò mo fi tọ̀tọ̀ kí yẹn káàbọ̀ ẹgbẹ́ omi sẹ́gbẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tí sẹ́gbẹ̀ ẹni tó bá dẹ̀ mọ brandy mu àbí whisky ẹ má kọ̀ yóò para yín tẹ̀ bá ń lọ ibi iṣẹ́ lọ́la don't drink and drive o. Uh-huh. Sherry APC, PDP, they've junk all their commitments. Mo kàn fẹ́ lo terms ti Alex Salmon náà mo fẹ́ pẹ́ padà wá sí ti local grassroots wa. Tí bá sọ fún yín pé àmàlà àti gbẹ̀gìrì politics ló ń ṣe nílé kí ló dé tí kinní tán fún mi ní okay ẹ má bínú because each time I move away from the screen it looks like i'm not seeing anything there but mo ṣe comment mr dbc sọ pé if brazil is already beating you hundred zero half first half miracle of dama is a mirage ẹ mọ̀ pé all the time ni máa ní politics in nigeria politics babadelabu politics burújí kàṣámù kọlọ̀ fọ̀rùn kẹ burújí ti lọ́n tiẹ̀ nísìn ah, owó yẹn máa ń pọ̀ èyí tẹ sẹ́ǹdì nísìn ẹ ṣe gan ẹ̀yin tẹ́ fún wa ní gift lórí tiktok hmm. tábà kúkú wa náà ẹni fún wa ní gift so encouragement kan lè ń ṣe fún wa because gift yẹn náà comment yín àti ebú yín ara encouragement ni ìkọ́ mo lè decide pé kí n máa ṣe nǹkan míì mo ti lógo ìyá mi tóun bá ti wọlé tiẹ̀ eh, mo dẹ̀ send message pé mo ti wà live but ó máa ń rí signal tí bá lọ sọ́dọ̀ mọ̀ sí mi tablet mẹ́ta ló wà níwájú mọ̀ sí wọn tó bá ń wo ẹ̀ eh, máa wo yèyé dára àwọn ọmọ lókà àwọn àwọn bàbá èkìtì ìgbà mi ti bá ń tẹ bọ́sà mo dẹ̀ ní kí tèmi wọn á ní mọ́ sí ewu lẹ́ ń wò ní gbogbo wọn lẹ́nu nísìn ṣé tèmi lẹ́ ń wò ah, ní wọn á ní wọ̀ sí life now mò ń wọlé dikẹ́ lọ́wọ́ kọ́lọ́n bá wa pẹ̀lú ọgbẹ́ ìyá wa ọlọ́run bá dúró tì yín mọ̀ sí mi tech savvy ìgbà tó pé seventy years ló padà lọ sí second ló padà lọ sí university ó lọ ṣe three year course àwọn kan níjọ́ náà lọ́wọ́ ní àlájá ìtorí owó tó ń fún yín ìmọ̀ tó wà lórí mọ́mísí mi nísìn ó jọ tàwọn ìyá yẹn lọ <laughs> ìlú tíyan bá wà you take all the necessary opportunity cause ẹlòmíì wọn ní bí àtòrí owó làwọn ìyá yẹn ṣe padà sí school wọn mọ̀ pé ìmọ̀ ni mọ́mísí mi lọ kọ́ ìyá tó ti ń ṣe business kó tó bí mi ní 1970 ó wá lọ opportunity láti lọ ṣe university degree law ni mọ́mísí mi fẹ́ ṣe but she had some surgery níjọ́ náà long I don't want to go into details kò ń ṣe fún public consumption kò wá lọ ṣe law law ni mọ̀ sí mi fẹ́ read she was the secretary of mobile oil níjọ́ náà lọ́hùn ọ̀gá wọn ẹ bá ń forúkọ ẹ̀ síbẹ̀ ó ní kọjọ lọ sí headquarter kọ́ relocate lọ nígbà tó tó post ẹ̀gbọ́n wọn lọ mọ̀ sí mi ní kí ló ń ṣe níbẹ̀ òun á fi nàìjíríà sílẹ̀ àtọkọ òun òun á lọ gbé ní nàìjíríà òun á lọ gbé ní Switzerland ẹlòmíì ò tí ì rí ìyàwó ẹ̀ nísìn láti bí ọdún kan ẹlòmíì ò tí ì rọkọ ẹ̀ ẹlòmíì bímọ sí abroad ìyàwó wà nílé oríṣiríṣi lifestyle là ń gbé nísìn lifestyle tí bàbá mi ò gbé lèmi gbé nísìn ẹ̀dá kọ̀ọ̀kan mọ̀ mo kí ẹ ẹ̀gbọ́n mi Milano wọ́n ní education is the ageless God bless her mo ti fi picture mọ̀ sí mi tó fi graduate wà láìtàlá ìsọmọ bẹ̀rẹ̀ láì nígbà tí mo sì rí kó tó ṣe tán first zone first born wa ó padà sí yunifásitì ni pé ẹ́ kí ni kò ti gbọ́ ìyá òun lọ sí yunifásitì òun ò ní dìgírì ẹ̀gbọ́n mi kọ́kọ́ pa ó padà lọ sí skul ẹsẹ̀kẹsẹ̀ ni is another topic education is important sọ fún mi pé ẹni tó jókòó yìí èmi ni last man standing màá kọ́kọ́ fi education yorùbá nation màá link ẹ̀ mọ́ ẹ jẹ́ àpadà sí arákùnrin má rewind ẹ̀ mo fẹ́ ká gbọ́ dáadáa ni gbóhùn sókè. the Tory party have jumped every commitment. dúró síbẹ̀ yẹn the Nigerian APC yes ọ̀gá wọn was late chief M.O. Fayide ẹ google it. late chief mo feyide former opec secretary general àwọn èèyàn kì í gba bribe momsini was the secretary fún bàbá yẹn ìjọ náà lọ́n wọ́n ní kó wá lọ sí opec headquarter momsini wọn àwọn afọkọ sílẹ̀ àwọn afọmọ kí ló ń ṣe lé opec opec o àwọn ìyá tó ń lọ tó ń ṣe u-turn lọ sí amẹ́ríkà momsini máa ń ṣe u-turn lọ sí amẹ́ríkà a lọ níjọ́ friday a dé níjọ́ sunday má sọ fún mi pé nàìjíríà máa da bọ́lá tinubu jagaban èyí máa fi ṣe ẹ̀fẹ́ ní ọ bàbá jagaban àti jagaban àti peter obi àti Sowore tèmi ní Sowore Sowore ti send message sí mi ó ní Koiki Akérédolú ti ní kí DSS kó má jẹ́ kí ọba jẹ́ káwọn lo palace palace hall tó fi fi ṣe campaign ohun tí mo tó máa ṣẹlẹ̀ Sowore ti send message sí mi Sowore do or die ó ti sọ pé revolution ló máa pín nàìjíríà ẹ fi gbàgbọ́ mo kí ẹ ti jẹ bàbá tó ti wà lẹ́nu iṣẹ́ ọlọ́run bá wọn pẹ̀lú ẹ merry christmas in advance ẹnu ọdún bá bá láyé ló ń ṣọdún mo kí gbogbo alẹ́ nǹkan sí wàá lọ lálẹ́ friday wàá dé láàárọ̀ sunday ìrìn àjò táwọn sí mi máa rìn nìyẹn wọ́n ń pè ní u-turn u-turn in the eighties èèyàn mélòó ló lè ṣe nísìn ẹni bá jápa nísìn ẹ̀gbọ́n mi àbí tó wà ní island ẹ̀ ti ní Koiki ẹni tó bá lè jápa ọmọdé kọ́ jápa o èmi níbẹ̀ ni mo fòǹtẹ̀ sí ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí orí ètò Koiki Media la wà àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹn bọ̀ lápò ni. mo ní gbogbo ìgbà ni máa ń lo language yẹn pé ní nàìjíríà politics ẹ̀bà àtàmàlà òun ló ń ṣe wọ́n ò ṣe politics òótọ́ fáráàlú tó bá ń ṣe politics òótọ́ a impact in the last twenty years after tá padà sí. Si democracy ní 1999 mo wá ń bi gbogbo àwọn ọmọ Yorùbá lálẹ́ yìí àtọmọdé àtàgbàlagbà mo ń bi wá pé ǹjẹ́ a lè fọwọ́ sọ̀yà pé látìgbà tí politics ti dé padà ní 1999 ìyàtọ̀ ti wà ó lè wà in a small percentage àfi tá a bá fi parọ́ fúnra wa but in terms of ṣé ìyàtọ̀ tí wọ́n ń ṣe democracy nísìn impact wo ló ní fèmí impact wo ló ní fẹ́ ọ̀wọ́ kí ló dé tá à ń blame ọlọ́run fún gbogbo nǹkan mo kí ẹ dízìmà èèyàn ti Koiki Media bàbá mi testimony okay what is the late message yẹn wọ́n fẹ́ bá mi rewrite ẹ̀ TJ bàbá ní many of the people are still sleeping àwa la máa jí wọn iṣẹ́ tí mo ṣe ń ṣe bíbá ẹ̀ nìyẹn wàhálà tí mo ń ṣe nísìnyí a gbọ́dọ̀ wake up àwọn èèyàn ṣe rí junk tí alẹ́ salmon lò yẹn tá a bá dá padà sí local òun ni àmàlà àti gbẹ̀gìrì politics ó ní àwọn tory party wọ́n parọ́ fáwọn ní two thousand and fourteen tory party ló sì wà níbẹ̀ nísìn ìyẹn rishi sunak rishi sunak is forty three years old mo jù lọ lọ́jọ́ orí rishi sunak prime minister UK mo jù lọ ní ọjọ́ orí bọ̀ wọ́n ní ọjọ́ orí kọ́ la fi ń ṣe kí ni so tí a bá jókòó sí bíbà ní éèjì tèmi náà tèmi náà sọ pé in tèmi ń rí tí bàbá kítóyè rí bàbá kítóyè is two times older than me wọ́n lè yọ éèjì mi méjì kúrò lára bàbá kítóyè wàláì grandson làwa jẹ́ fún bàbá kítóyè grandson ni because bàbá tó wà ní eighty eight if not eighty nine kò sọmọdé bàbá yẹn wá ń sọ fáwa ọmọ kéékèèké ẹ̀yin tẹ́ ń gbọ́ mi àbáyínjà bàbá yẹn wá sọ pé ọ̀rọ̀ nàìjíríà àwọn ti gbìyànjú ẹ̀ ní second republic kódà wọ́n fẹ́ destroy bàbá yẹn ẹ mọ̀ pé mo ka ẹni tó bá wo program tí mo ṣe lọ́sàn-án ní tàǹdí àmàkà lẹ́nu if not àsọdọ̀la the history of the Yoruba people five hundred and ninety-one pages nineteen seventy-eight ni baba Akintoye ti ń ṣe draft ìwé yẹn Masbi Masbi bárẹ̀ mi náà lórí bọ́ra ni kó a máa sàmì bẹ́ẹ̀ orí mi a máa wó pé àbí kí n ya dọ́là fún bọ̀bọ̀ ẹ̀ màá ní Masbi ó dà ń pò fi gbowó lọ́wọ́ mi ni o eléyìí tó ń sàmì sàmì wọ́n á pò bẹ́ẹ̀ kí n sẹ́ǹdì owó wá sọ́dọ̀ òun ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀ a very loyal man hmm. tó bá ń sàmì loyalty ni bẹ́ẹ̀ mi náà ṣe ni sí gbòwó nìyẹn bí mi náà ṣe lè sẹ́yìn ọmọ Yorùbá nìyẹn ìtàn ń pè ní loyalty nìyẹn kò mean anything mo ò fún lówó rí ah, màá bí ṣé mi àti ẹ ti ríra ṣá mo doubt ẹ must be èmi àti ẹ ò ríra náà gbà tí mo wá sílé mo rò pa ríra mo rò pé mo rí must be rí wàláì mo rò pé mo rí must be rí no àìtí ríra báyìí physical báyìí yes ẹ̀hẹ́n nílé bàbá Ìgbòho wàláì mo rántí mọ́ mo lè má rántí mọ́ wàláì ó na ríra easy mo rí ẹ o ti gbórí wọlé èèyàn ti Koiki Media ti sọ̀rọ̀ kọjá láàárọ̀ yìí ok mass bíi na ríra yes baba in Chief Sunday Igboho's house ó mọ̀ pé rò pọ̀ nígbà yẹn ẹ̀hẹ́n bí a ò dé introduce ara ẹ̀ dáadáa níjọ́ náà lọ́hùn probability wa yeah àfihàn sílẹ̀ èèyàn dáadáa ni mass Hmm, ẹ bá máa support ẹ ìyẹn dáadáa ni ọ̀la mo ní ní two thousand and fourteen mo kí ìyàwó Fọláṣadé Fáládé mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí yín because orúkọ yín wà lára àwọn tí oyè yín ká má tó lọ síbẹ̀ yẹn mọ́ forty eight hours èyí tẹ́ bá wa respond ẹ ṣe gan ni àwọn kọ̀ọ̀kan náà ṣì ń sọ pé Kóìkì forty eight hours kò sí tó kọ àwọn táwọn bá ti ní àwọn sẹ́ndẹ̀ ṣé wàá bá wa sẹ́ndẹ̀ ní no problem Eh, ìyá mi mo kọ orúkọ yín sílẹ̀ eh, orúkọ yín wà lára list ẹni tó orúkọ sí lára list kò mátà èkó owó náà lẹ ti support lẹ́yìn ṣe ń support bẹ́ẹ̀ ṣe ń ṣe síbí ìbàdàn náà lẹ́yìn ṣe sọ́dọ̀ Lady K lẹ́yìn ṣe sọ́dọ̀ Yèyé Dára Akọ̀wé lẹ́yìn ṣe sọ́dọ̀ Yorùbá Wuyi so we are all spending money on a daily basis àdè lówó ta fi gbà lọ́wọ́ politician tí gbòòwò bá fi gbowó lọ́wọ́ politician nìsín gbogbo náà lè máa ní ah, àá Kóìkì ẹ wá lọ gbowó lọ́wọ́ Jagaban ẹ ti dalẹ̀ ọmọ Yorùbá nìyẹn so kàkà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwa àyọ̀sí lára èyí náà àyọ̀sí wa màmá tó bèbí gan fúnra mi two hundred thousand naira lòun náà kó sílẹ̀ bó ṣe rí nìyẹn so mo dúpẹ́ lọ gbogbo ilé nǹkan sí now something played out ká padà sórí real conversation ẹ̀fẹ̀ ti pọ̀ jù in two thousand and fourteen wọ́n ní wọ́n máa ṣe referendum ní UK ah èmi dẹ̀ wà nílùú nígbà yẹn ah èmi náà ràn pé ṣe mọ̀ bá ah ṣe rí bàbá Akíntóyè kọ́nà bàbá bless bàbá yẹn ṣe mọ̀ pé nísìn ló ṣẹ̀wá tí wọ́n á yà wá dáadáa pé àṣé ó yẹ káwọn náà máa béèrè fún the same thing ní Nàìjíríà èyí tá a fi ń sọ pé yẹn àwọn Afẹ́nifẹ́re ká structure Nàìjíríà ẹ mọ̀ pé ẹ̀ làwọn gbogbo yẹn la máa ń gbọ́ all the time a máa restructure Nàìjíríà ni I was in this country in 2014 five years after I ran wá one campaign for the same thing tí Scotland ń campaign fún ẹ gbọ́ mi dáadáa yẹn mọ́ Yorùbá 2014 ẹ má bínú I have different cameras one two three four five márùn lélẹ̀ then laptop wà níwájú mi àdẹ̀wà lórí mixlr náà ẹ jẹ́ n wo bí àwọn ti mixlr ok èèyàn kan wà níbẹ̀ mo kí whoever is there tó bá jẹ́ Ògúnmọ́lá ni á ti kí mi but ẹni tó wà ń bẹ̀ kọ́ ra dákẹ́ bí a data tán ní kékeré ni a ti ṣe forty three minutes already ọjọ́ náà kì í pẹ́ o ah ọlọ́mọ yẹn kí yẹn jẹ gbèsè o ní two thousand and fourteen Scotland wọ́n demand pé àwọn fẹ́ lọ ẹ dẹ̀ mọ̀ pé bíyàn bá sọ pé òun fẹ́ lọ kódà ẹlòmíì labroad ó fẹ́ padà sílé ó ti so bọ̀ tó bá tó wé gbogbo option yẹn ọmọ ah, jẹ́ ń padà sílé i take risk sometimes the risk will bounce back kọ́lọ̀ fọ́ọ̀mù kẹ́ àwọn ẹ̀gbọ́n wa méjèèjì mo kàn fi rán yín létí ni Dr. Borode tó lọ sílé kódà wọ́n tún fẹ́ sọ pé àbòròrò kọ́ ló pa ah, ẹ̀gbọ́n mi Gbẹ̀ngà Owólabí láti Maryland ó lọlé ẹ̀mí ẹ̀ lọ ẹni tó wá láti nàìjíríà náà wá sílùú yìí àbí tó ń travel girl kan travel láti nàìjíríà nígbà tó dé Egypt wọn ló kú nínú plane so things happen you know let's just say shit happen okay but politicians are very very tricky people àti ní abroad àti nílé irọ́ pọ̀ fún wọn ó kọ̀ jẹ́ pé ti abroad tá a bá mú wọn pé ó parọ́ a máa lè sọ pé ó ti parọ́ àwa pè wá fún inquiry irú yẹn là ń rí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ìtì Boris Johnson wá ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Alex Salmond fídíò yóò ṣẹlẹ̀ release ẹni o ẹ mọ̀ páwọn campaign sí fún the exit of Scottish from Great Britain Alex Salmond wá ní in two thousand and four 19, there was a referendum, but the Tories, kilo something again, the Tory party have junked every commitment they made. The Tory party have jumped gbogbo irọ́ tó pa ní 2014 mo kí grandma lé Àjàyí kábọ̀mọ́ see, nísìnyí bàbá Jagaban irọ́ ló ń pa fún yín ó lè má ó lè má sit well pẹ̀lú wa but irọ́ ló ń pa òun ní manifesto òun máa gbé kàdóso náírà lọ sọ pé ó ti di scarcity báyìí nísìn òun máa gbé wálé ẹdun wá ó mọ̀ nípa ẹ̀ òun máa gbé Gbajabiamila wá ó mọ̀ nípa ẹ̀ òun máa gbé Matawali Matawali olè tó jí fifty car ní state ẹ̀ wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ nísìn òun máa gbé Gandolá Gandolá tó Babariga former governor of inú bíbá ló kó dọ́là sí ó squeeze ẹ̀ sí bíbá kò mọ̀ pọ́n record òun the same set of criminals ló surround Tinubu báyìí àwọn àyẹ́nà bẹ́ẹ̀ gbọ́n mi ṣe sọ lẹ́ẹ̀kan àwọn àyẹ́nà ló surround ẹ̀ bó ṣe surround Buhari náà nìyẹn bó ṣe surround Jonathan nìyẹn Yar'Adua ìyẹn tẹ̀ ti kú ìyàwó ẹ̀ ń protect ẹ̀ pé kò tí kù kọ́ lè bá a rí owó kó jẹ Sowore wá pariwo síta pé Yar'Adua ti kú o ẹ̀yin ọmọ Nàìjíríà Yar'Adua ti kú Sowore ló kọ́kọ́ pariwo ẹ̀ ní Sahara reporter pé òun ti ní evidence Yar'Adua ti kú Wàrí Jìnàdùn ní we must denaturalization weaponize naira over and over mo kíyà mi Ọlájírè Coker now in tó mú òyìnbó politician sọ pé politician tìlú yìí parọ́ fáwọn ìrọ́kẹ̀ ah, ah, kí ló lè fà ẹja gbọ́n tó sọ. ní twenty fourteen there was a referendum màá ṣàlàyé fún yín torí ọ̀rọ̀ tiẹ̀ ó lè máa lọ gbígbà tí yàn ń sọ̀rọ̀ bí àwọn ni má blame ara ẹ tó bá gbọ́n tó ń sọ dáadáa ìgbà tẹ́mi náà dé lu airport gbogbo tó ń bẹ mí yes ni mò ń sọ èyí tí kò yẹ kí n sọ no gan mo ti sọ yes because ò ní gbọ́n tó ń sọ dáadáa welcome Mr. Koiki where you gonna be yes are you gonna be here for six months eh, yes <laughs> six months báyìí mo ti wà nílùú twenty five years ìgbà tí mo gbọ́n tó ń sọ are you gonna are you gonna are you gonna be going back to Nigeria after your mo ní yes are you gonna be here for twenty five years instead kí n sọ pé no mo ní yes bí àyìn kan ló jẹ́ kí kéèsì mi pẹ́ ọlọ́run nìkan ló mọ̀ kọ́lọ́run kó ṣàánú immigration wàá máa lè ní kò dẹ̀ sí kéèsì tó dáa bí àṣà mọ̀ sí mi gbogbo ẹ̀yin tẹ́ ń try láti yanjú immigration ní ọlọ́run àfọyín ṣe lamẹ́ríkà ní Canada ẹ̀rí ìwé yẹn gbà second identity ni but the real identity kò ṣe Nàìjíríà ní 2014 they lied to the Scottish people ẹ continue. They have destroyed their own case. <laughs> Mo like it there. Only they have destroyed their own case for the union. Let's reflect it back to the present day Nigeria. A náà wà nínú country kan, right? Nínú country tawai. a wà sharia. A country muki timajek Koiki o gbọ́ òyìnbó he say yes to everything ah mo ti gbọ́ nígbà tí mo wọlé tí wọ́n lè sọ fún mi tó bá ti dé airport tó bá sà ti ń béèrè nǹkan kan sọ pé yes ah ìyá rẹ̀ dé airport tí mo jápa ní 1998 mo jápa ní má jẹ́ kí èèyàn kan tún mo èmi jápa ní 1998 ìyá mi ti rí foresight pé nàìjíríà kẹ jápa <laughs> jápa yẹn ò tẹ̀ tí àìtí lò nígbà yẹn mo jápa dànù ni mo dé airport Gatwick airport immigration officer welcome to welcome to London yes yes yes by <laughs> twenty five years mo ti jáde kúrò nílùú fifteen years mo lè kúrò nínú fifteen years wà látàlá sí mọ́bìlá mo tún jáde kúrò nínú airport ìlú yìí ìwọ́sẹ̀ wà sọ pé nàìjíríà máa gbádùn fifteen years mo tún rí immigration officer ní point of entry Andrew no check out o oh, Nigeria Koiki no check out o oh, Nigeria go survive Nigeria go survive eh, Africa TJ Baba ní òun lọ ní 2000 thousand ó ẹ máa fi déètì sí ìgbà ọ̀lẹ̀ yìí náà sá lọ ẹ̀gbọ́n mi àbíbá ẹ máa fi mi rẹ́rìn ìgbà ọ̀lẹ̀ yìí sá kúrò Nàìjíríà ẹ̀yìn ti lọ láti eighteen ní àbí 19 àbẹ́ ṣẹ̀ṣẹ̀ yèdè ẹ bá mi fi síbẹ̀ ta ló tún dé lẹ́yìn mi ta ló máa dé lọ́la ọlọ́run àjẹkọ̀ orí físà yẹn gbà ẹ ti lọ ẹ eh, passport ẹ wà lábẹ́ tùràrí báyìí wọ́n ṣàdúrà sí i <laughs> kó tó sẹ́ndẹ̀ lọ. <laughs> Ah, ẹ̀gbọ́n mi àbíbá ẹ̀yin ṣe ìwọlé ní five years ó dà mo tún dáṣe náà another five years a máa pẹ́ nílùú yìí àwa la máa jẹ̀lú ìpa mo lẹ́gbọ́n mi kan ẹ má bínú pé mo tún ẹ̀fẹ̀ níta lẹ́yìn inú ẹ̀fẹ̀ náà láti máa róòtọ́ mo ní dárúkọ ẹ̀gbọ́n yẹn ó mọ ṣégèwé ó ṣiṣẹ́ pẹ̀lú àwọn labour party bó ṣe ń ṣe láyé ló ń ṣe lọ́run nílùú yìí tí wàá sọ fún yín pé nígbà táwọn Tony Blair fi lọ ẹ̀gbọ́n tí mo sọ ṣe wà ní UK o àwọn mẹ́ńtọ̀ mi gangan tó ń tún nìyẹn iṣẹ́ tó ṣe fún Labour Party mo ní sọ àdúgbò tó wà hmm, nígbà tí ìgbà mo ṣe wọn pé nílùú yìí wọ́n ń ṣe láyé ló ń ṣe lọ́run nígbà tí àwọn Tony Blair lose election wọ́n wá ń bi àwọn tó jẹ́ key actor tó já ẹ̀yin kàn rá àwọn politicians nílùú yìí àwọn ọmọ nàìjíríà kankan wà lábẹ́ tó ń ṣe burú ju iṣẹ́ ní research fún wọn ẹ̀gbọ́n yẹn wà lára wọn odindilé lọ́gbẹ́fẹ́ ẹ̀gbọ́n yẹn nílùú yìí mo rí wẹ̀rẹ̀ ilé ọbí pé kí ló fẹ́ because election ti tán àwọn ti lose but ẹ mọ̀ pé ti bíbáyìí ó ní system tó ṣe máa ṣe tó máa eh, kò dàbí ti nàìjíríà wọn ní bó ṣe ń ṣe láyé ló ń ṣe lọ́run mọ̀ sí mi mọ̀ ní tí mò ń sọ yẹn tí bá pè wọ́n lálẹ́ yìí nísìn wàá gbé kọ́ọ̀lù mi eh, wọ́n bá mi sọ̀rọ̀ ní three three weeks ago wọ́n fi lọ ṣe ẹ máa kí n sọ ètò kù ẹ jẹ́ n fi yẹn sílẹ̀ gbogbo ẹ̀kọ́ la máa sọ private nìyẹn now ǹjẹ́ union ṣì wà láàárín àwa àti àwọn haúsá tílẹ̀ ṣe mọ́lẹ̀ ní nísìn ẹ̀gbọ́n mi triple drs mo kí gbogbo yín pátápátá mr adedeji wọn ní regard to our lovely humble saviour csi mo ti bá wọn sọ̀rọ̀ kọjá nírọ̀lẹ́ yìí gbogbo owó tẹ fi ránṣẹ́ ó ti ó ti dọ́dọ̀ bá mi òṣà ó ní dúpẹ́ lọ́wọ́ yín ọjọ́ mẹ́jọ a máa ṣe lénìí nílùú ẹ̀dẹ́ màmá ìyàwó wọn Koiki Media team ètò ti eh, ẹmọ special nìyẹn mo kí grandma comfort ológunjà wọn náà wọn kí gbogbo lé ọdẹ náà wọn kí Koiki Mr Peter mo kí yín mo ń ṣanalysis fẹ́ràn ìdẹ́sẹ̀ ń wọlé how the 2014 referendum of the Scottish people failed to be delivered it was because the Tory party deceived lied politician lóyún náà máa ń parọ́ The lie that staying in the UK will mean that àwọn náà máa ṣe wà lábẹ́ European Union. Today, UK has pulled out of the single market. Alaji Sanusi, salamu alaikum sir. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ bá wa pín, ẹ wa like, ẹ bá wa share, a follow platform wa WD76 Media. Lẹ́ẹ̀kan sí, late Chief Fayide màmá mi ṣiṣẹ́ pẹ̀lú bàbá yẹn àwọn èèyàn gba wọn gba bribe tó bá fún kò nígbà kò dẹ̀ ní fún wọn náà ní bribe he was the secretary to the OPEC níjọ náà lọ́n kọ́lọ́n fọ́n kẹ́ gbogbo àwọn bàbá bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ o wọ́n ṣe wàhálà fún Nàìjíríà gbogbo àwọn wàhálà tó ṣe gan àwọn ọmọ wọn gan jẹ̀rí ẹ̀ nísìn àwọn ọmọ ọlọ́mọ àwọn ọmọ Fúlàní àtàwọn ọmọ Yorùbá àtàwọn ọmọ Haúsá àtàwọn ọmọ Ìgbò àwọn náà ń gbádùn nàìjíríà àwọn tó jẹ́ genuine Nigerians tó ṣe wàhálà fún nàìjíríà àgbúrò àwọn ìran wọn mọ́ why did Alex Salmond say that the Tory party is a junk party that deceived the Scottish people they also destroyed their own case for the union ọ̀rọ̀ yẹn wà very very important as the Yoruba people are campaigning now we can literally say that with the amount of evidence against us in Nigeria, we have every right to pull out of the union. Hausa still has some rapport with, with Yoruba in Luton. Ah, mama miki, yawa wa Comfort Ológunjà ẹ̀rọ platform méjìlá ti ń stream so àwọn kan wò backup channel we're trying to get to the one thousand subscription àwọn èèyàn ti subscribe ìyẹn la ṣe ń run ẹ̀ because ìdí tí mo ṣe ń run ní youtube backup mi ni pé mo realize pé tí bá lọ upload video sí lórí one calculate as a reuse content and it's not good for youtube youtube will like it that is why we go live on the backup channel ẹ̀wọ̀n pa kì í lọ live báyìí tẹ́lẹ̀ àkọlọ̀ máa lọ upload video sí ni mo wá realize pé youtube bẹ̀rẹ̀ sí sọ pé náà. No, fídíò yẹn o ti lò náà ìwọ kọ́ ló ní à èmi náà ní wọ́n ní náà à mọ̀nàdà tó bá jẹ́ bẹ́ẹ̀ every time we are going live we will go live on the backup channel títí tá máa fi rí the necessary subscription on it. ìyá mi títí lọ́lá sọ ní Nigeria is completely finished ìyá mi ní he worked very he worked very for the oil industry he doesn't receive or take bribes ìyẹn bàbá wa late chief mo fèyíde kò ń gbà kò dẹ̀ ń fúnyàn how many people like that today very very few let's come back again the northern part of Nigeria bẹ́ẹ̀yìn ò tí mọ̀ ṣe mọ̀ pé wọ́n practice the sharia about twelve states in the north that shows that the union has broken between us mo kí Peter Pan mo kí gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa Allen Conde tún sọ pé nothing like union o Koiki má máa sọ pé union kò sí nǹkan tó ń jẹ́ union or unity among us is only hate ah Prince Ademola Heritage wọ́n ní wise people like us knows that ẹ ṣe gan ni ee mo kí grandma Dúpẹ́ Agboola tí mo fi tọ̀tọ̀ dárúkọ wọ́n ní good evening my brother well in all you do God continue to bless you and your home èyí tó ṣe kókó jù nìyẹn lọ́dún mẹ́ta ilé ti sùn báyìí tí voice bá túbọ̀ lọ sókè jù báyìí lọ ìyàwó mi máa pè mí pé ṣé mo mọ̀ pé àwọn ọmọ ti sùn òun náà dẹ̀ ń lọ́bi iṣẹ́ láàárọ̀ la so a gbọ́dọ̀ gbé voice wálẹ̀ a little bit kó má máa lọ sókè púpọ̀ mo kí gbogbo ẹ̀yin tẹ́ ṣe wà pẹ̀lú wa lórí ètò ẹ káàbọ̀ sórí ètò yẹn ẹ bá máa comment ká lè máa kà síta ẹ jẹ́ ká continue pẹ̀lú Alex Salmon. For the union, just a few of the highlights. Now, video is one minute 20 minutes. Nti mo kọ̀ ra but mo ti heads up but mo kàn cash analysis lé Kini reason tí Scotland ò ṣe lọ níjọ́ náà They had the opportunity. Ṣẹ̀rí àwa nísìnyí Tinubu ò ti fún àlọ́ opportunity yẹn but àwọn tó ń sọ pé Koiki ẹ ṣe sùúrù Tinubu ṣẹ̀ dé bẹ́ẹ̀ ni ah wàhálà ẹ ti pọ̀ ju Koiki ìwọ nìkan ló wà lórí social media ni òkùnkùn ah, ní traffic ò ní kí oríṣiríṣi ló ń sọ. many people mo kíyè àwa Adépéjú jẹ́ rọ́lá ẹ̀ka many Yorùbá ń sọ fún wa lẹ́nu pé Tinubu náà máa fún wa ní option to break away from Nigeria mo lọ ka kinní kan ẹ má bínú because mo fi link ẹ kí tó sá kúrò lórí mi ẹ mọ̀ pé brain yìí tó bá rántí nǹkan wọ́n pa àwọn kan ní Kashmir how many people know about them there's there's a region called Kashmir àwọn mélòó ló mọ èèyàn mélòó ló mọ Kashmir tá a bá mọ ẹ má ká waste too much time Kashmir is the northmost geographical region of Indians. sub continent until the 19th century. The term Kashmir denotes only the Kashmir Valley between the Great Himalayas and the Pipanja Range. News kan jáde ẹ̀ràn kí mi náà máa lọ ń news lọ́dọ̀ Vantage ìyẹn bèbí yẹn mo láìkẹ́ gan mo lè má mísẹ̀ tí n four o'clock màá lọ repeated kíní tó ṣe ọ̀dọ̀ ẹ̀ mo ti gbọ́ news because India lòun ti operate very beautiful you know, very eloquent well presented Yoruba movement ní here is part of India ṣé wọn pé there's a <laughs> tí mo kà níbẹ̀ tí mo fẹ́ fi ṣe analysis yìí a gbọ́dọ̀ wà very careful lórí ìrìn àjò yìí gan we have to be very very careful because mo ní feelings pé Tinubu bá náà fẹ́ fi Nàìjíríà pé kó break ọmọ kò gbọ́dọ̀ sí clause kankan níbẹ̀ again this is very very important ẹ jẹ́ ká ṣe ìfọ̀rọ̀ sermon yẹn sílẹ̀ agbára síbẹ̀ yẹn because eléyìí tí mo fi sọ nísìn nígbà tí mo lọ ka orí guardian ni mo wà nísìn mo wá lọ ka kíní ṣé mo pé seventy years ago wọn náà fún wọn ní autonomy wọ́n ti gbà kúrò lọ́wọ́ wọn nísìn seventy years ago ìyẹn àwọn wọ́n pè àwọn yẹn ní Jammu and Kashmir kéèsì yẹn ti lọ sí Supreme Court ní India the current India Prime Minister ó ti ní àwọn ò ní gbà kí wọ́n ní free the self autonomy mọ́ so gbogbo àwọn táwọn sọ pé Eh, kí Tinubu restructure Nigeria kó fún wa ní autonomy what we should be asking for now is a full exit o a ṣe mistake kankan mọ́ bẹ́ẹ̀ ni Buhari Jinadu Kashmir and Jammu máa ka fún yín délẹ̀ kó lè bá yé ọmọ Yorùbá ẹni nego àtàwa náà táwọn campaign o àti bàbá kítóyè o àti Ìgbòho àti èmi o àti whoever a gbọ́dọ̀ negotiate fún any halfway exit it has to be full exit kò gbọ́dọ̀ sí clause kankan nínú ẹ̀ ẹ̀jẹ̀ agbọ́gbà dáadáa o ṣe mọ̀ pọ́rọ̀ clause tó wà nínú amalgamation òun láti fi di amalgamate nísìn our exit from Nigeria must be a full total exit without any close. lórí tó bá dọjọ́ iwájú tí a bá ṣe full exit ìjọba tó bá wá níjọ́ míì ó lè gba ìntàgbà wọ́n lè gbà kúrò lọ́wọ́ wa ẹ jẹ́ ká sáré ka bíbà àtìkù yìí ẹ tẹ̀lé mi nírìn àjò yìí and this is ẹ jẹ́ n share link yẹn because I always love to give my reason and um, ẹ mọ̀ pé lecture room mi bíbà yìí so a máa ń fẹ́ ẹ má bínú òkè ni mo wò because mo gbé laptop yẹn sọ́wọ́ òkè díẹ̀ ni so ẹ jẹ́ n share link yẹn pẹ̀lú wa fanfani yìí tẹ́ bá fẹ́ lọ kà because ẹ mọ̀ pé àwọn ọ̀jọ̀gbọ́n lè mi bá sọ̀rọ̀ ní bíbà and it's always good to reference what you're doing so. Jaguaris Jinadu ni is a beauty site with a slow view ah, bàbá yìí ti travel káàkiri o mo kí wealth gi mo kí black ebony Nigeria will not survive o yes we must divide mo kí àbúrò mi mo mọ̀ pé o ti pè mí pè mí má bínú mo ti pè nọ́mbà yẹn o ní bínú sí mi ni o mo mọ̀ pé o nífẹ̀ẹ́ mi gan but má bínú mo kí bàbá wa Yorùbá Adébíyì uh, ah, Mr. Adegboyega ni can't love you less brother ẹ ṣé gan ni thank you so much. I so much appreciate now ẹ jẹ́ kí n sáré ka nígbà tí mo ti share link yẹn síta màá dé sáré post ẹ̀ sórí Twitter mi náà I want us to go and read it so what I'm doing now is mo fi sáré share link yẹn síta so that kò n ṣe gbogbo yẹn náà ló wà ní different platforms màá fi sórí community wa then àwa kàdílẹ̀ very very important because hmm, n tí mo kàn yẹn hmm, mo hàn pé ah kí ló go wrong pẹ̀lú àwọn eléyìí ọmọ àbínú àwọn kò laptop yẹn wà few meters away from me so now i'm posting it yẹn gbé lọ sórí twitter náà tinubu mẹ́wàá ò lè fix nigeria according to Allen conde breaking news the nigerian military have neutralized a notorious bandit called Alikache and fifty others àṣegànni ni Niger ẹ pa dáadáa now ẹ jẹ́ ká kátìkù yìí and this is a new uh, news not an old news India's India Supreme Court uphold decision to strip ẹ gbọ́ bẹ́ẹ̀ dáadáa to strip Kashmir of a special status when we exit Nigeria, we must not be doing any halfway exit. torí ojú ń kàn wá àwa lọ gba ìgbàkúgbà àwa tún lọ sign kankan débi pé hundred years seventy years àwọn kan tún dìde wá nínú ìtẹ̀sẹ̀ níjọ́ náà lọ́hùn yẹn àti wàhálà tẹ̀ ṣe kò sí tó kàn wọ́n we must not accept that so uh, wàríjì náà dún ní Taiwan have a semi-autonomy. Hong Kong has a semi-autonomy. Two system, one government, not working neither. Mokiazi Shakiru. Justice, Chief Justice says government did not overreach its powers when it revoked autonomy. Mo fẹ́ ká di ọ̀rọ̀ yẹn mú that is what happened to the western region. Ọmọ Yorùbá, Ọlọ́run jẹ́ àṣewà lálàsán o ìgbà tí mo ka kíní ẹ̀rù bà mí not ẹ̀rù bà mí but I felt like ah èrò tún lélẹ̀ kẹ́ after seventy years wọ́n revoke autonomy kúrò lọ́wọ́ wọn ẹ jẹ́ ká kàdélẹ̀ but my hash analysis lè lórí tìfà kàdélẹ̀ tán. Chief Justice says government did not overreach its powers when it revoked autonomy of Jammu and Kashmir in 2019. Jammu is spelled as J-M-U and Kashmir is spelled K-A-S-H-M-I-R. Fẹ́yìntì bá fẹ́ lọ ṣe to you know. Let's go further. India Supreme Court has ruled that the government acted lawfully when it revoked. Ọmọ Yorùbá tó bá mọ̀ tán pè ní meaning revoke ìtọ́ gbà kúrò lọ́wọ́ èèyàn ẹ rí pé Tinubu náà nísìn especially ẹ má bínú because ìgbà míì bàtà ti máa ń wọ̀ sẹ́sẹ́ mo mọ ibi tí mo bọ̀ sódà pé bẹ́ẹ̀ mo bọ̀ sí mo kí òpè ẹ kí n bọ̀ padà sẹ́sẹ́ mi so mo bọ̀ sí ibi kòtò orí chair mo sùn sí nígbà tí mo sùn lẹ́ẹ̀kan oorun yẹn gbé mi lọ́wọ́ àti mo jẹun tán ni kí ló ń pè ní revoke ìtọ́ fún yàn ẹ gbà ẹ máa lọ lò ó wọ́n lè gbà padà yorùbá nation tá à ń ṣe ọlọ́run jẹ́ gbà tá a bá gbà tán tó máa wá lọ revoke lọ́wọ́ wa o after seventy years after fifty years when we say we want to exit Nigeria it must be an exit without any clause with it kò gbọdọ̀ sí clause kankan láàrin méjì ẹ̀ so. Supreme Court wọn ní India has now said that ìjọba tó ń bẹ níbẹ̀ nísìn ní 2019 ó lẹ́tọ̀ọ́ ó ní right láti revoke the autonomy of the state of Jammu and Kashmir and brought it directly under the control of the centre mo fẹ́ ka comment because àwọn tó mọ̀ nípa ntí mò ń sọ yìí wọ́n ń link ẹ̀ mọ́ ìjọba ti Nàìjíríà wọ́n ní ẹ̀gbọ́n mi Akínọlá ní. I don't believe in regional government. It can be revoked within the twinkle of an eye. What Wari Jinoduni is like when they revoke your citizenship. Iyamini total exit without any clause la Total exit kò gbọ́dọ̀ clause. Eh, Tinubu ẹ̀wọ̀n abáwa ṣe ó wá lọ sọ fáwọn náà ti pé torí pé wọ́n ń but our fi clause sí lábẹ́ there must never be any clause when we say we want a Yoruba nation it must be a total exit ẹ jẹ́ ká continue article three seven zero tẹ́ bá google ẹ̀ ó máa gbé ọ̀rọ̀ yìí is a big news i mean ẹ jẹ́ kí n fún yín ní today BBC ti gbé Al Jazeera ti gbé france twenty four ti gbé router ti gbé cnn ti gbé ndtv ti gbé radif news ti gbé fifteen million people of jammu and kashmir are now bitter hey ọlọ́run jẹ́ kí n ṣe wàhálà kó wá di ọdún kan kíyàn kan wá dé kó wá ní ẹ lóòótọ́ wá fún yorùbá nation bọ̀wọ́ ti fi klọ́ọ̀sì sí lábẹ́lẹ̀ ah wàhálà tó dáa la ṣe yàn o it must be it. èèyàn kan ní what happened in London kí la sọ pé ó ṣẹlẹ̀ London bẹ́ẹ̀ ṣe wọlé ètò ni ẹ farabalẹ̀ à sọ pé kankan ṣẹlẹ̀ ní London so these are all the news tẹ google ẹ Kashmir lásán lórí google nísìn ó máa fún yín ní search within thirty one seconds one hundred and fifty seven thousand results this is the current news tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní India lẹ́nìí ẹ jẹ́ ká continue article three seven zero which for almost seventy years had enshrined special rights for Jammu and Kashmir outside the Indian constitution was revoked by the government of Narendra Modi in August 2019 through a presidential order. This is where if Tinubu is lawyer, fẹ̀yìntì ẹ̀ ń sọ pé ó lóyà sí Yorùbá people kó lo presidential order láti sọ pé there will be a referendum in Nigeria and let everybody decide for me I say Tinubu will not do such that is my own personal view I might be wrong in the long term but it is a countdown. down àwọn kan ní Koiki let's give him the first four years ẹ̀ ń dájọ́ ẹ̀ ń dájọ́ <laughs> ta ló mọ̀ la kò sẹ́ni kankan tó gbàdúrà pé kí nǹkan kan ṣẹlẹ̀ sí bàbá wa Bọ́lá Tinubu àtàwa náà but ta ló mọ̀ la so ẹ̀ ẹ̀ à ń dájọ́ bí wà tẹ́ pé àwa la nà la. He has the power today to give a presidential order a ṣe wá sọ pé kó ṣọdún mẹ́rin tán náà ẹ̀ tó bá wá padà wá lọ́dún kejì ǹjẹ́ yìí mọ̀ bóyá ẹ̀rọ ìka lọ síbẹ̀ Yorùbá people we dey play too much mo kí ẹ Yorùbá nation lórí Instagram mo kí bàbá wa ay Joshua underscore Ola. Dix mo kí ẹ̀yin wà lórí ètò pẹ̀lú mi love you too my brother great Yorùbá nation ẹ bá wa máa comment this is ọ̀pẹ Yorùbá nation self-determination without if and but no clause must be attached ó ti dalẹ́ àná nísàn ti wà ní twelve twelve wow twenty twenty three all rhyme together twelve twelve fifteen minutes past ẹ máa wọ́ndà pé bọ̀bọ́ yóò sùn ni ọ̀la mo ti sùn díẹ̀ bíi two hours kan fóònù kọ̀ọ̀kan ló jí mi ìyá mi ọ̀la jíire kókó àní in fact our exit must be total no mo gbọ́dọ̀ máa sọ̀rọ̀ lórí eléyìí nísìnyí mọ́ anytime tá a bá ti ń ṣe program there must be no clause pẹ̀lú nǹkan tí grandma sọ níbí wọ́n ní in fact yomi ẹ̀jẹ̀ ń pin ẹ̀ mọ́lẹ̀ wọ́n ní in fact our exit must be total No clause. Also, those elite who are acting at home as if they are representing us should not speak for us, especially those politicians, including Bola Ahmed Tinubu. Waris Jinodu sọ pé òun tẹ̀ tún fi unconditional clause. ọ̀rọ̀ táwọn rọra ń sọ níbí báyìí fifteen million people ní Kashmir àtàwọn Jammu have been affected because of this Article three seven zero new i mean press prime minister wọn àbí wẹ́ẹ̀bà táwọn ń lò ní India tó ń pè ní Narendra Modi ẹ ṣàmọ bàbá yẹn kò kúkú múra òyìnbó ìmúra India ló mú àwọn tọ̀dọ̀ tí wàá lọ́mọ wọ tai wàá lọ sí court tó bá lọ sí Arab country aṣọ ilẹ̀ wọn culture wọn lọ́ fi lọ sí court ara ta ṣe ń sọ pé ìlú yẹn ń ṣe ìlú ẹ jẹ́ ká continue ó kàn mo kàn rántí because ọ̀rọ̀ a sì máa padà sọ̀rọ̀ alẹ́ sermon but mo fẹ́ yẹ kí bí báyìí kó stick sí wa pé any platform tẹ bá wà ẹ sọ fún àwọn èèyàn pé màá dẹ̀ make sure pé mo sọ fún Dr. Zabi náà because ìyẹn kankan gbọ́dọ̀ lọ gbé clause kankan pé Yorùbá lọ ọ wá lọ fi clause sí ẹ Tinubu ẹ ó wá nítorí à ń pariwo ó wá ní ó dá ó wá fẹ́ tàn wá jẹ there must be no clause because tọ́ba tí clause bá ti wà níbẹ̀ waste of time ni gbogbo tá à ń ṣe ó kúkú better <laughs> ká farabalẹ̀ ká fi get it right than pé kí clause lọ wà níbẹ̀ and this is the reason why irú mo ní dárúkọ ìyàwó èrè yẹn lo àwọn language tí máa ń lò yẹn but tí bá ti ní ìyàwó èrè yẹn tí mo ti mo mean we gotta be very careful very very careful There must be no clause. Very important. The clause bá ti wà we've lost out completely. Our local gba nation country kan. Àwa run for back on Nigeria to work padà our Àwa ní ìgbà yẹn ni o ní two thousand and twenty-three Tinubu president yẹn ló ló wọ́n lè ní ó ṣìṣe gan sef ni òun presidential order We call lọ enrich yorùbá nation kó jáde kúrò nínú nàìjíríà àwọn ọ̀dẹ̀ nígbà yorùbá pọ̀dọ̀ padà sínú nàìjíríà à àní àní àṣàṣì òní ràn wá o mo ní àṣàṣì òní ràn wá o tá a báyìí ti kúrò nínú nàìjíríà a gbọ́dọ̀ tún kúrò nínú nàìjíríà tó tún di pé ní ọdún kan tó ń bọ̀ ní seven decades from now eight decades from now hundred years from now a máa wà láyé ànísí láyé wàá tún wá ní wọ́n ń dá wa padà sínú nàìjíríà àgbọ̀rọ̀ rí yẹn o let's continue quickly i'm just gonna take it back a little bit one more step article three seven zero which for almost seventy years ẹ mọ̀ pàwọn yẹn máa ní ah seventy years ò pẹ́ most of our grandma wa our grandparents wa tó wà lórí program lálẹ́ nísìnyí tàbá ní ká máa béèrè age wọn púpọ̀ nínú wọn ti kọjá seventy ojú ló pẹ́ sí i so lóòótọ́ ó wù wá pé kí bàbá Akíntóyè ti kó wa kúrò bọ̀ṣẹ́ kọ́ lọ tọwọ́ bọ ṣọ̀bọ̀lọ̀ jùlọ fi kó wa kúrò gbogbo ọmọ Yorùbá kí ló ń pè ní ẹ ká wá mínínà ní Yorùbá language no clause yẹn kí ni ẹ bá mi type ẹ̀ sínú comment section jọ kí ni Yorùbá ẹ̀ tá ti lọ gba clause àti wọ one chance bàbá mi olóyinka oyèní ni there must be no reason for us to accept any condition attached to our exit ẹ ṣe gan ni sá masby ti wà ń bẹ ó ní àbáwọn masby tọ́pìkì fún mi lọ́la nìyẹn mo bẹ̀ torí Elédùmarè ó dà pé program yẹn ó ń rìn ju tèmi gan lọ lẹ́nìjọ́ mẹ́ta mo bẹ̀ ni pé kò òun ni kò fi ṣe headline tó bá ti ń jí làárọ̀ bá mi fi ṣe headline yorùbá kọ́ndé ta fẹ́ gbà ìyẹn kọ́kàn gbọ́dọ̀ fi àbáwọ̀n sí o total exit unconditional exit kò gbọ́dọ̀ sí wọ́n kódà kò gbọ́dọ̀ sí clause kékeré kan pé ọmọ yorùbá kan gbọ́dọ̀ tó padà sínú nàìjíríà ó bẹ́tà ká get it right dàgbé ká ní torí ojú ń kàn wá ojú ń kàn wá ìyá kan wá dé táàmọ táàmọ táàmọ bíi tí lóògùn wèrè ẹ wà àwọn náà ti òun gba kọ́ńtì kan fún àwọn olóògbà fún àdúgbò olóògbà sí gbogbo jágbajàgba nọ́nsẹ́nsì yẹn àìtí màwọn tó tó ń bọ̀ bẹ́ẹ̀ àwọn Victor Taiwo ẹ gbọ́dọ̀ wà very careful pẹ̀lú bàbá yẹn gbogbo ẹni mo fi sọ Victor Taiwo ẹ gbọ́dọ̀ wà very careful pẹ̀lú máà nìyẹn ǹdẹ̀ fẹ́ gbóhùn sókè ilẹ̀ ti ṣú gbẹdẹkẹ gbẹdẹkẹ ṣe gbẹdẹkẹ ni no close. kò gbọ́dọ̀ sí close kankan o this is very very important wọ́n ti gba clause kúrò lọ́wọ́ àwọn ilé nísìnyí àwọn Kashmir wọ́n ti sọ ní àná ní Supreme Court wọ́n pé yes ìjọba tó withdraw autonomy article three seven zero yẹn wọ́n no right that means pé wọ́n pa wọ́n ṣeré ṣeré de gbogbo àwọn leaders wọn ní Kashmir yẹn wọ́n ti tì wọ́n mọ́lé ọlọ́mọ ẹ̀kọ́ wa ti gbogbo àwọn bàbá wa mọ́lé nígbà táwa bá ti dàgbà ọmọ ìpínlẹ̀ wa gan lọ́mọ wa ti mọ́lé wọn ṣe bọ́ọ̀lù ń pariwo yorùbá nation nígbà tó ìbò máa ń sọ pé wà in the forties ẹ máa tiẹ̀ mọ́lé nísìn ọlọ́run jẹ́ kọ́tẹ̀ mọ́lé o nígbà tá ti dé yorùbá country o ti government kan wá dé àwa ní ẹ̀yìn àwọn bàbá kan ló sign clause pẹ̀lú yín yín àwọn kan máa sign clause kankan mr sunday yẹn ni we cannot accept any yẹyẹ clause o if it's not panadol it can never be panadol triple dr sọ pé láìsí tàbí ṣùgbọ́n láìsí tàbí ṣùgbọ́n kò gbọ́ ó language yẹn gbọ́dọ̀ wà lẹ́nu wa anyway Koiki Media ni màá máa remind wa kò gbọ́dọ̀ sí clause kankan ó Yorùbá fi lọ ó bẹ́tà ká farabalẹ̀ kódà tí whatever the case may be wọ́n gbé wa sórí round table ni a gbọ́dọ̀ accept any clause we are going we are going it's as simple as that ẹ jẹ́ kàkà díẹ̀ sí lára àtíkù yìí ọlọ́run fún wa ṣe lágbára ọlọ́run àwọn onílẹ̀ ò ní fi wá sílẹ̀ o what God cannot do does not exist. a ní pẹ́ púpọ̀ náà mọ̀ bí wọ́n tó bá dago kan àparí ètò yìí kò sí a lè ever parí program ìyẹn lọ ṣe ń pè ní lecture ni continuity ni ibi tá a bá ṣe dé èyí tá a ṣe látàárọ̀ ní sin ṣẹ́rí kó tó tún yàtọ̀ sí tèmi ẹ̀ẹ́n jọ́sẹ̀ mo sọ pé platform ti bíbà ilé ọgbọ́n fún Yorùbá nation èmi a máa bá yín líǹkì mọ́ nǹkan míì tó máa yé wa dáadáa torí àrùn ti clause láti ọ̀dọ̀ àti ṣe yorùbá nation àfi tí bá parọ́ fúnra mo rò pé mo sọ clause rí mo ṣe gẹ́ẹ̀tì yẹn ni bàbá wa sasamura sasamura ẹ má bínú mo kọ́kọ́ masaka orúkọ yẹn sasamura ó rà pé wàásù ló fi kọrin sasamura sasasasa <laughs> ẹ bá ká dà bá túbọ̀ ẹ fẹ́ ti pọ̀ jù lálẹ́ ẹ article three seven zero which for almost seventy years had enrich, enrich enshrine sorry ẹ má bínú enshrine a special right so that means be, nǹkan kan ṣẹlẹ̀ i mean this is just my own understanding now Me seventy years ago Iyọlá Adédoyin bàbá wa ní total independent we need no clause in any document Emma, máa pariwo ẹ̀yin ọmọ Yorùbá o <laughs> eléyìí tí mò ń sọ lálẹ́ yìí mo ní gbogbo ìta make sense any campaigner kankan gbọ́dọ̀ gba clause fún yín o including Koiki Media any of our leaders wọn gbọ́dọ̀ gba clause kankan fún wa including baba Akíntóyè àti Ìgbòho àti baba Ayélóge Dr. Kebbi kò sí your YSDM uh, eh, Global Directorate Iba Gani Adams Yorùbá One Voice àwọn politicians wa títí dọ́dọ̀ Jagaban kò sẹ́ni kankan tó gbọdọ̀ gba cloth fún wa o masbi sọ pé no sem <laughs> masbi òyìnbó ìtúlágbára ju tèmi gan lọ ah, ah. ẹ masbi ni no semi independent àwa nítorí afẹ́gba yorùbá nation ojú ń kàn wá ẹ̀yin tẹ́ ń jẹ́ kojú tẹ́ ń ní ẹ ó ti pẹ́ jù ọlọ́mọ ayẹkọ́ lọ gbé klọ́ọ̀sì lẹ́yìn lọ́wọ́ nígbà tá a bá ti wà nínú yorùbá country fún twenty years ìjọba wèrè kan á dé àmì ẹ̀dá àwọn padà sínú nàìjíríà oh okay this is ismi ismi gold okay ṣègùn ni ẹ káàbọ̀ sórí ètò bàbá wa débóyè rufai wọn ní ká máa kí ìyàwó alálùbáríkà ẹ bá máa fi sínú bẹ́ẹ̀ o gbogbo gbàtẹ́ bá ti ń ṣe lọ sí pílátífọ́ọ̀mù yorùbá wuyì ìyè dárakowé ọmọlúkà bàbá èkìtì ẹ máa jù sínú bẹ́ẹ̀ ẹ máa sọ fún wọn pé àfẹ́ klọ́sọ àtẹ̀mí náà àti yorùbá world media no yorùbá campaigner kò gbọdọ̀ lọ accept clause for anybody tàbá ti accept clause àti gbàbọ̀dì nìyẹn o fact ni mo sọ ẹ jẹ́ ká padà ká sáré ká àtìkù ìdílé tán tí mo sì fẹ́ padà sọ́dọ̀ alex salmon article three seven zero which for almost seventy years that is seven decades kò ń ṣọmọdún ọjọ́ but wọ́n ti gbà kúrò lọ́wọ́ wọn nísìnyí had enshrined a special right fáwọn tó ń pè ní Jammu and Kashmir a sì máa lọ wá àwọn tó ń pè ní Jammu and Kashmir báwo làwọn ṣe jẹ́ kí ló dé tó ṣe fún wọn ní this special clause níjọ́ john long. Mr. Peter sọ pé our politicians are physically rich but mentally poor mo kẹ́gbọ́n mi Simon Adebisi mo kí gbogbo ẹni tẹ́ ń bẹ lórí ètò pẹ̀lú mi ẹ káàbọ̀ ètò ẹ ká túbọ̀ ṣe kí ẹ̀ ànípẹ́ púpọ̀ tó bá máa fi dáago kan i wind down ìyá mi Fọláṣadé Òjó ẹ káàbọ̀ grandma grandma tó ní grandma nínú ilé ẹ bá make sure pé grandma nínú ilé ẹhẹ mo jẹ́rìí ẹ máa kí inú ilé tutù ẹ mọ̀ pé a ti wà ní winter àdúrà wa gbà ẹ̀dẹ̀ kú tọ́jú Kóìkì ẹ̀dẹ̀ kú tọ́jú ọmọ Yorùbá nation bí gbogbo ń ṣe ń nawọ́ síbílẹ̀ ń nawọ́ sàn it's not easy iṣẹ́ náà ni gbogbo ń lọ ń ṣe iṣẹ́ kan làwọn náà ń ṣe tábà kúkú sanwó fún mi pé kí wọ́n á ṣe irú iṣẹ́ ìmọ̀ lọ ṣe náà so gbàdúpẹ́ fọlọ́run pé eléyìí beauty ni i love what i'm doing and i love it so much. this constitution i mean this special right fáwọn tó ń pè ní Jammu and Kashmir was outside the Indian constitution but ní 2019, thousand and ìjọba India oníwọ̀n ò gbà mọ́ arákùnrin kan tó ń pè ní Narendra Modi bẹ́ẹ̀ ni mo mọ̀ pẹ́yìn wà two hours ahead of you sẹ́yìn tí wà ní àwa wà ní twelve thirty nísìn nàìjíríà wà ní one thirty yeah so almost to two yeah. ó ní ní two thousand and nineteen through a presidential order with no consultation with the Kashmir people ó withdraw special right of wọn yẹn ọlọ́run jẹ́ kí àdán àlọ́tán káwọn náà withdraw special rights. Confirm very very important. Speaking on Monday, the Chief Justice of India, D.Y. Chandrachud, upheld the government decision and said it had not overreached its powers. pé n tí ìjọba India ṣe ó lẹ́tọ̀ọ́ láti withdraw special right tó fáwọn Jammu àti Kashmir. The abrogation of Article three seven zero was enforced by a lengthy crackdown on the state where the military was mobilized. Oh yes, àti wà time wa ti change to ba ó mọ̀ pé tí wíńtà bá ti di pé ó dé lọ́dọ̀ wa kò tó bá ti dago mẹ́rin gbogbo ẹ̀ ti dúdú bígbà tí yàn wà ní ojú ẹlẹ́gbẹ́ alálẹ́ ni wọ́n lè ń ṣe pickpocket nílùú yìí mo rí fídíò kan ẹ̀yin ìyá tẹ máa ń lọ nísìn nínú London ẹ wà kí á fò àwọn ọmọ yẹn máa lè ní wọn bí méjì ni wọ́n kàn máa súnmọ́ yín wọ́n máa lè pa mọ́ yín bí shandy báyìí wọ́n dẹ̀ máa yọ̀kọ́ lára yín mo ṣe rí fídíò kan lórí page kọ̀mátẹ̀rì Twitter lórí platform mi ẹ̀yin tẹ bá ń fọ́lọ́wà lórí eh, X space ẹ lè rí i wọ́n yọ wọ́n yọ phone yọ wallet yọ anything ní London bíbá ni mo ń sọ̀rọ̀ kọ́lọ́n kò ṣàánú then lẹ́ǹkọ̀ọ̀kan à ń fẹ́ máa gbàgbé gbéyàn kan bá pè yín wọ́n ti send code kan sí yín kọ́lọ́fín ẹ̀ ṣe gan ni bàbá mi tún ní kọ́lọ́fín àfẹ́ kọ́lọ́fín kankan can you give me àwọn Yorùbá náà ti ń pọ̀ tán pè yín èèyàn kan pè mí náà bẹ́ẹ̀ wọ́n send kíní ẹ̀ sí mi ó ń ṣò lórí fóònù mi six code yẹn mo ní mo rí ẹ̀mọ̀ kí mi lè èmi lè wá ìní wọn but ẹ̀yin ẹ kò disconnected ẹ ní láti engage wọn because àmọ́ bí wọ́n fi nǹkan báyọ̀ sọ̀rọ̀ ẹni bá fi nǹkan bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ ń tan ra ẹni o fat ni mo sọ fún ẹ alọ mọ ẹni tí wọn àtọ fi ń bá mi sọ̀rọ̀ òun waste time ara ẹni o but ẹ̀yin ìyá wa mostly tíyẹn kan bá ti pè yín pé ẹ meeting kan wà ẹ meeting ah wọ́n ń jalè bí wèrè ní London must be wọ́n ń jalè oríṣiríṣi èèyàn ti wà ní ìlú yìí náà oríṣiríṣi àwọn ẹlẹ́wọ̀n oríṣiríṣi àwọn tó ti commit crime káàkiri àtàwọn tó wà nínú ilé náà drug náà dẹ̀ pọ̀ nílùú yìí ṣèbí ọmọ kan ọmọ sixteen years old ló yìnbọn fún woman kan níjọ́ Tuesday ní last week ìbọn ló yìn fún lórí ó ti charge ọmọ yẹn nísìn fún murder níbo lọmọ sixteen years old ti rí ìbọn ní UK ahẹ́ Prince Adeoye Adelove sọ pé ní last year ṣé ní UK mẹ́rin lọ́ọ́ ti yàn kan mọ́ yín lára sà àbí ní Nàìjíríà kò ń ṣe pé Nàìjíríà náà nìkan ló bá ìlú yìí náà à wọ́n yọ ẹni tì nù ọmọ sixteen years old níbo ló ti rí ìbọn ní Nottingham ibi táwọn wà ní ọlọ́run bá wà pẹ̀lú yín wọ́n ní ní last year cousin mi sọ fún mi náà ní àná. Uh, kọ́lẹ́mi àti cousin mi ń sọ̀rọ̀ ẹ ṣáà mọ cousin mi ti máa ń sọ wà látà fóònù méjì lọ yọ lọ́wọ́ mọ́mísẹ́ ẹ̀ ní nàìjíríà so kò síbi tí kò sí ṣe ó kọ̀ jura wọn lọ náà ni then ẹ̀yin fine fine girls wa ọdún ti dé tán ẹni bọ́dún lọ o lórí péjì ìyàwó Janet Fashakin Ìgbòhòdè i'm sure must be náà wà lórí ẹ̀ wọ́n ju fídíò kan síbẹ̀ wọ́n ti lo gẹ́ọ̀ yẹn wọ́n ti lò ti lọ ti gbàgbé pọ́n wá sáyé wọ́n ń bí àwọn boys yẹn pé níbo lẹ ti rọ́mọ yìí níbo lẹ ti rí fáńgẹ̀ yìí wọ́n ní pàtí làwọn ti gbé mọ̀ pé gbóyin fẹ́ lọ bá àwọn bọ̀dà London àwọn bọ̀dà London tó lọ́mọ ní London àwọn ọmọ wọn ti gúnyàn but ẹ̀yin ló ń bọ̀ wá bá nílé tó fi wá ràgàbò mọ́lẹ̀ ẹ má bínú pé àwọn ọ̀rọ̀ kéékèèké ta kàn máa ń jù sílẹ̀ nǹkan kan ọ̀rọ̀ tó ní kìmí ni o àwọn kan àbẹ̀bọ̀dá London ò ní dó yín as ritual àwọn kan ń lò yín as ẹ̀hẹ́n but àwọn tó wà nílé be careful ọlọ́run kò ṣàánú wa mo gbọ́ lédi ké lánàá but ẹ mọ̀ kí náà fi máa lọ sí gbogbo àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn but ẹ lọ wo péjì lédi ké ó ń sọ̀rọ̀ nípa lára kan náà ọmọ kan ọlọ́run kò ṣàánú wa Yorùbá nation ṣe fún crime o tó bá ti commit a crime Nigeria government bá gbé ẹ má pe Koiki Media má pe Igboho má pe masbe má ràn yàn kankan sí wa àfi Yorùbá nation fi jálè o kọsàmọ̀ kó lè wà láàrin gbogbo yín tẹ́lẹ̀ ẹ wá fi Yorùbá nation ẹ fi ẹ fi package lábẹ́ ẹ wúru bọ̀bọ̀ tí wọ́n ń darú èmi fẹ́ dárúkọ ẹ kò necessary lórí platform tèmi i'm sure tẹ bá fẹ́ gbọ́n tí mò ń sọ ẹ lọ sórí page Lady K àná ló ṣèṣe fídíò ẹ̀ ìwé náà wò ó mà tó ń ṣe live bọ́mọlọ́mọ sùn nonsense and jagbajantes ọlọ́run yọ yín pẹ́ẹ́ sí nílùú yìí ẹ̀wọ̀n lẹ́lòmíì máa kó sínú yín anyway let's continue quickly torí àsìkò wa ti wà ní twelve thirty and then just less than twenty minutes left so anyway a ti ní understanding ni a ní láti go too much n tí mo kàn fẹ́ ká mú jáde ń bẹ̀ òun náà láti mú jáde yẹn látara àwọn Kashmir but ma expatiate dáadáa bí a ní another program kákọ̀ move on ká má pẹ́ lórí ìgbẹ́ torí ṣíṣe oríṣiríṣi ló máa bòyàn mọ́lẹ̀ ẹ jẹ́ kí n padà sọ́dọ̀ Alex màá tó rí wáìnì lẹ́ẹ̀kan sí i irọ́ lọ́pàá fún eh, Pakistan rejected the Indian Supreme Court decision on Kashmir ah, ìjà yẹn ò ní tán lẹ̀ ìjà yẹn ò ní tán lẹ̀ ẹ jẹ́ ká kọ́ kúrò lórí ẹ̀ but at least mo ti ní understanding ẹ̀ mo dẹ̀ ti link ẹ̀ mọ́ in táwa ń ṣe pé ẹ má yẹ ká lọ gba àbọ̀dè nobody ni mo sọ ah mo mọ̀ pé wà ń bẹ̀ ẹ̀gbọ́n mi dáadáa má bínú ẹ̀ kí n ti ka comment ẹ̀ ìyàwó mi máa ń sọ pé ẹ ṣe voice jáde lẹ́njọ́ mẹ́ta ìjáyàjáyà mo ní ẹ̀ṣin ṣe kan láìpẹ́ yìí ẹ̀gbọ́n mi dẹ̀ ti ní kó ìkìjọ ṣáà máa bá mi play video kan mo dẹ̀ ń play lójoojúmọ́ náà lẹ́njọ́ mẹ́ta yìí Only Nigeria is gone. No life supporting machine can revive Nigerian back to life. No close o, no close o. Ìjáyà ẹjọ́ ẹ bá ṣe voice jáde o. Ẹ bá gbé voice jáde lọ́la o. Ẹ ṣe mọ́jú lénìí kí voice nǹkan rìn jáde lọ́la o. Ẹ̀hàn kí voice ti yín ẹ̀hẹ́n ní tó fi máa mú ìyàwó mi ìgbà míì ti bá ń báyàn sọ̀rọ̀. Tíyàwó máa ní ṣé ìjáyà ni ẹ máa ní àná ah, kọ̀sà àwọn èèyàn kan wà tí ẹ pé ti bá ń báyàn sọ̀rọ̀ mo lè gbé sí speaker ẹ̀hẹ́n kò má tà inú ilé mi mú wa. So ó rà kó máa mix voice yín pẹ̀lú ẹ̀gbọ́n mi kan easy mo á ní náà kò ń ṣe voice easy yàtọ̀ náà ẹ kò ti dá voice ìjáyà mọ́ ẹ jọ̀ọ́ àti bàbá kítóyè àti gbowó ẹ mọ̀ mo kọ́kọ́ lu àwa àti bàbá yẹ adébánjí ẹ adé bàbá wa chief banji ayélóge nobody must go and get any clause fún wa o ẹ mọ̀ mo ti dárúkọ àwọn key actor nígbà tó ti yàtọ̀ kí àtọ̀ Bọ́lá Tinubu ò gbọ́dọ̀ fún yín ní Yorùbá nation tó ní klọ́ọ̀sì o ìyá máa jẹ wá nìyẹn o ẹ farabalẹ̀ o kò gbọ́dọ̀ sí klọ́ọ̀sì ẹ jẹ́ ká mú bọ̀ níbẹ̀ irọ́ wo lọ pa fún àwọn ará Scotland ibẹ̀ mo fẹ́ ká lo ìtókù níwọ̀nba twenty minutes tó kù kára manager ìyá mi Fọláṣadé Fọládé ní clause limit restrict close is no no mo bẹ̀ wá ó wà important a máa máa fi ṣe ringtone nísìnyí cause èmi ò tẹ̀ ẹ́ bá ẹ bá ẹ mọ̀ pé <laughs> ẹ mọ̀ pé nígbà tá a ti ń sọ̀rọ̀ Yorùbá nation a tẹ̀ ever think of that before until tí mo rí átíkò yìí nínú news Vantage ẹ jẹ́ ká gbọ́n tí Alex Salmon sọ kí n tó wá ṣe analysis lé lórí quickly màá tún jẹ́ kó sọ délẹ̀ it's just one minute twenty seconds màá wá ṣe analysis lé lórí. The Tory party have jumped commitment they made in the 2014 referendum. They have destroyed their own case for the union. Let's remember just a few of the highlights. In 2014, they told us we would be safe in the European Union if we voted no. It's impossible. British and Tory party wọ́n parọ́ Scotland pé tá bá vote no pé ká má pín which is what led to the numbers so ẹ jẹ́ kí n lọ fún yín ní number of the uh, uh, Scotland referendum yẹn mo fẹ́ fún wa ní numbers bí voting yẹn ṣe lọ níjọ́ náà lọ́hùn BBC ló máa tètè fún mi ní Scotland referendum fourteen so mo fẹ́ ká lọ wo result result yeah so ẹ jẹ́ ká wo result yeah BBC mo máa ń like BBC ẹ mọ̀ pé authentic ni ẹ jẹ́ ká wo number. yìí excuse me Scotland decide lágbára Elédùmarè ìjọ kan náà máa wà Yorùbá decide àwa Yorùbá àìtí decide nísìn torí pé àwọn kan ṣì ń ṣe ti Jagaban wọ́n ń ṣe ti àmàlà gbẹ̀gìrì politics lábẹ́ ṣèyí mákindé dàpọ̀ abíọ́dún kémi náà ṣàkọlé kìndẹ̀ ní girlfriend kékeré kan kíyàwó mi máa mọ̀ kí n ra mọ́tò fún kó ṣàbímọ sí mi lọ́rùn kí n jẹun níbẹ̀ yẹn kémi náà wà lára akérèdọ́lù kọ́lọ̀ fún lálàáfíà but bí ó ti wà ní vegetable state àmọ́ ó lè má lè sign kankan mọ́ báyìí nísìn ìyàwó ẹ̀ ìhun ló ń ba sign ìyá mi grandma comfort adélẹ́yẹ ni wọ́n ní we want total freedom o not a partial freedom ọlọ́run jẹ́ àgbà partial freedom o ẹ jẹ́ ká wo ohun tó ṣẹlẹ̀ ní Scotland Scotland decide final result final result after the referendum Scotland vote no páwọn nípín ẹ̀gbọ́n mi Sunday ní o lè yapa ní Cambridge UK <laughs> oríṣiríṣi àwọn jàgùdà jàgbàjàǹtẹ̀sì wọnú ilé tó ń ṣe áfíríkà o àwọn european countries yẹn àwọn olùjàgbàjàgbà ọlọ́run ló mọ bá ṣe jẹ́ kí ah, àwa tó yẹ ká wọlé ká wá ṣiṣẹ́ ká kàwé ká àdìsí economy wọ́n blọ́ọ̀kì wa mo fẹ́ kí màsbí náà wá kí mi ní London tàbá ní kó lọ gba visa nísìn ọlọ́run jẹ́ fún but àwọn kan nísìn by boat lọ fi ń wọlé terrorist wà láàrin wọn slippers wà láàrin wọn ẹlòmíì ni activate until another thirty years a ti bímọ a ti ṣe gbogbo ẹ̀ a wá destroy ìlú yìí ọlọ́run jẹ́ kó destroy ìlú yìí mọ́ wa lórí o bẹ́ẹ̀ ni ẹ̀rọ ní àbọ̀ fẹ́ kó destroy nàìjíríà nàìjíríà kì í ṣe ìlú náà kò àǹfààní wo ló ní fẹ́mi àti ẹ̀ ìyẹn la ṣe ń tètè pariwo sódà ká ti sá kúrò nílùú yìí àdẹ̀ tí lè sá kúrò torí pé ìlú tá fi sá lọ yẹn kò kò pay anybody now fifty three fifty five point thirty percent sọ pé no àwọn ò lọ Mr. Koiki please I want to ask you because you are older and know more about them me our politicians are suffering us ah, wọ́n ń sọ́fà wa náà níbí báyìí òun làwọn Scotland sọ nísìnyí kó ti parọ́ fáwọn àwọn Tory party two million two point one million nine hundred and twenty-six people ló vote ní Scotland pé àwọn ò fẹ́ kí àwọn pín Idris ní Mr Koiki you are very right àwọn ẹranko Eastern European àti <laughs> àwọn Asian ti bàlú UK jẹ kò tẹ wá dẹ̀ tutọ́ ah, bọ́wọ́ ẹ̀ pé ìlú yìí ah, ah. ẹni tẹ́ bá ti wọ bọ́ anyway inú lè tiwa bá ti ń dé báyìí a máa ń fọwọ́ wa ni oríṣiríṣi wèrè àtàsínrín lájọ ń gbé nílùú ìnísìnyàn kọ́lọ́n kó ṣàánú wa gbogbo ọ̀dẹ̀ lọ ní oríṣiríṣi àìsàn lára ah God bless this country what what you overrun NHS wa NHS tó máa tó máa ná fún ẹ appointment within within one week consultant máa kọ lẹ́tà sí one month nísìnyí wàá tó máa lé GPM ní pé I I I came there last week I came there three weeks ago. And Mr. Koiki, please be patient. We've already reached out to the central. They will reach out to you. Ìlú Oti Oti Oti overpopulated. But our Africa ló ń lé mú ẹ̀yin tẹ ní COS. Níṣòro níṣòro. Àwa tá tẹ̀sẹ̀ ń wọlé. ni no more dependent to. Olu jẹ́ kẹ́yìn lé. Ẹ má yẹ kéèyàn kan fún lè pé kéèyàn má japa to ba le japa ọmọ japa. Èmi ò ṣe ni but UK ti ní a lè afford ká tó máa jẹ́ kẹ́yìn dependent máa tẹ̀lé ẹni tó àwọn nídìí wa jẹ́ kí dependent ẹ wà nílé kí ló mean by that family friend mi kan ṣẹ̀dẹ̀ ọkọ ìyàwó ọmọ mẹ́ta <laughs> àti èèyàn kan àwọn mẹ́fà wàláì wọ́n ti settle down nísìn àwọn náà ti káàbọ̀ sórí ètò àní láti send owó sáwọn ọmọ one thousand nine hundred pounds ló wọlé ilé tọ́ṣẹ̀ gbà one thousand nine hundred pounds every month ìwọ tó fẹ́ máa bọ̀ máa bọ̀ kájọ máa gbádùn ẹ̀ tètè máa bọ̀ náà ká tètè jà nísìn gbogbo ilẹ̀ tó kọ̀ dàbí jágbajàgba táàrí kan fi ṣe ká tètè bẹ̀rẹ̀ sí ń dìvẹ́lọ́pẹ̀ ká ní kọ́ńtì tiwa ká bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ilé tó dàbí ti Dubai tá a máa wà lójú báńkọ́nì táwa náà máa ṣe fídíò pé ẹ wo wa nílẹ̀ Yorùbá àwọn ilé tó ní lift nígbà tí mo kọ́kọ́ lọ Nàìjíríà àyà mi máa ń já nígbà tá a bá gun staircase títí títí títí máa ní ilé yìí ò ní lift máa ní Kóìkì ò sí London mọ́ o ti wà ní Nàìjíríà o ilé yẹn àwọn èèyàn á máa pọn mi lọ láti ìsàlẹ̀ lọ sókè nonsense country one point six million one hour vote or, vote yes kọ́ enti Alex Salmon wá ń sọ nísìn ni pé irọ́ lọ́pàá fáwọn everywhere làwọn olóṣèlú ti ń parọ́ bó ṣe ń pa ní Nàìjíríà náà ló ń pa ní bíbá ìyẹn ló ṣe lo junk tó bá ń gbọ́ junk ní UK junk lamẹ́ríkà oúnjẹ tá à ń jẹ là ń pè ní junk à ń jẹ burger junk food ni ìyẹn ló ṣe ń pè ní fast food fast food yẹn ni pé ní gbígbóná ẹnìkan ni kò jẹ́ o tó bá ti tutù báyìí a máa rìn láyà mi o gbọ́dọ̀ lọ wá tọ̀mtọ̀m tó máa fi tó máa fi clear àtẹ̀ bẹ́ẹ̀ ni ìyá mi ni we must be externally vigilant kíyàn kọ́kọ́ má lọ gba cross fún wa lórí páànṣẹ yorùbá nation o a gbọ́dọ̀ gbé yorùbá nation kan débi pé à ń léwọ̀ fìlàmì o nípa ìtura ti fẹ́ kíákíá food ṣèbí ti áfíríkà tẹ̀ ṣe dá ẹ máa rò lórí náà ajiná dáadáa ti bíbà wọ́n ti frozen gbogbo bọ́gà tó ń bọ̀ ní mcdonald's wọ́n kàn ń gbà sórí èmi náà máa ń jẹ́ o má lè parọ́ o ebi bá pààyàn nígbà mi máa jẹ́ KFC but ó ní wọn bá tiẹ̀ gbọ́dọ̀ jẹ́ mọ́ nísìn àbáwá náà ti ń dàgbà díẹ̀díẹ̀ ìyẹn la ṣe máa ń jẹun nínú ilé but àwọn ọmọ ìlú yìí náà they wan let's eat at home and you know that we buy pizza tonight wọ́n yóò wọ́n kọ́ èlò ló ń ta pizza àṣírí ọ̀sẹ̀ lọ Nàìjíríà láyé ìgbà kan nìyẹn tí wọ́n fi send owó sílé wà á deprive àwọn family ẹ nínú bíbá gbogbo nonsense yẹn agbọ́dọ̀ níwọ̀n bàtà máa ma ṣe mọ nísìn especially àtàwọn labroad àti deprive ara wa too much torí pa fẹ́ support àwọn tó wà nílé àwọn kan appreciate ẹ bẹ́ẹ̀ làwọn kan máa padà bu wa náà ni you can never satisfy àwọn ọ̀dọ́ ń ṣe free business bíbá ẹ tó bá sick ẹ lọ sọ́dọ̀ politician yìí owó wà lọ́wọ́ burúkú owó wà lọ́wọ́ yáyì fẹ́yìntẹ́wà lógún state ẹ lọ máa bá yáyì ẹ̀yin tẹ́ wà London ẹ lọ bá Jimoh Ibrahim ẹ̀yin tẹ́ wà ní Lagos mo mẹ́ni tó wà ní Lagos ẹ lọ sí state yín kọ̀ọ̀kan tí a bá ń jẹ yín tẹ́ bá sick tẹ́ bá need the assistance ẹ lọ sunkún sí wọn lọ́rùn ó yẹ kó lè support yín ẹ lọ bá dina malaye òun ti kúrò níbẹ̀ bọ̀ owó sì wà lọ́wọ́ ẹ̀ a máa mú bẹ̀rẹ̀ tó yẹ pé ó sì wà níjọba a máa lo five convoy ten convoy security ti ẹ̀ tight now ṣé bí wọn náà ṣe múùfù nìyẹn pẹ̀lú àwọn mọ́tò mọ́tò mọ́tò ràkàtì àtẹ̀ǹgùn nínú nínú ìbàdàn yẹn ẹ má bínú yẹn ará ìbàdàn ká tó máa lọ bìkọ́sì àsìkò ti súnmọ́ tán à ní parí ètò yìí bí òun làwọn àti padà wá sọ lọ́la lágbára ọlọ́run tílẹ̀ bá mọ́ lórí lecture room wọn mo kí ìyàwó Vicky ẹ̀ tẹ̀ ń wọlé tẹ̀ ń jáde lórí TikTok mo kí yín a ní just fifteen minutes one o'clock ni màá parí program yìí so that bí n tẹ̀sùn gan kí ẹ̀ lọ mi at least ti wà lókè ti sùn kémi náà lọ dúró sẹ́gbẹ̀ẹ́ mo ń bọ̀ lẹ́ẹ̀kan sí. The market and every household in Scotland is paying the price the Danegeld of Brexit. <laughs> mo láìkọ̀ ọ̀rọ̀ yẹn the Danegeld of Brexit wọ́n parọ́ fún wọn wọ́n deceive wọn wọ́n ní tí Scotland bá vote no pé kó exit UK ò ní kúrò nínú single market ọmọ gbogbo tí Bọ́lá Tinubu ń sọ yẹn fàbúniọ ẹ irọ́ ló ń pa fàbúni tóyìnbó bá lè máa parọ́ bàbá mi gbádébọ̀ ni ká má sọ pé british ń parọ́ is understatement àwọn gangan ni irọ́ bá dé ntí Alex Salmond sọ nísìnyí pé torí party parọ́ fún àwọn ọmọ Scotland number one wọ́n ní if we remain if tó vote against we call exit mo fẹ́ kí bíbá kó yé wa dáadáa there was a referendum in 2014 then bọ́gílá sí yìí there was a referendum what was the purpose of the referendum the Mr. Koiki what would happen to the Yorubas in Kogi and Kwara state would they join Europe they are part of Yoruba people there is no doubt about it bí agbogbo Kogi kọ́ bí ṣe gbọ́ but they are part of Yoruba people máàpù a máa jáde that will link us to because a ní boundaries you know even àwọn kan ní ẹ Igbo fẹ́ máa mú party kan níbi Ondo nǹkan kan gbogbo ala ní boundaries so nobody will be able to take what belongs to us a ní territory tiwa with this look Nigeria ló gé gbogbo ẹ wẹ́lẹ́wẹ́lẹ́ there is original map there is original authentic territory boundaries wà so kíyàn kankan má bẹ̀rù yes àwọn tó bá fẹ́ lọ pẹ̀lú wa they have the right àwọn kan máa ní ẹ ṣáwọn ẹdó kankankan the most important thing is to first pull out of Nigeria and we can you know kò sí bá ṣe fẹ́ yanjú gbogbo ẹ̀yìn one go so yes you're right you know Kogi and Kwara state is part of Yoruba land the Scottish people were deceived wow èèyàn kan náà ń wò mí láti Moscow ẹ̀yìn àti Putin nìyẹn ilẹ̀lẹ̀ ti mọ́ lọ́dọ̀ tí yín báwo ni wẹ́dà lọ́dọ̀ yín nísìnyí it's very cold ẹ kúkú ní gas tó pọ̀ ṣé gas cheap lọ́dọ̀ yín níbẹ̀ gas mi nísìnyí n ti pa ìta mi àtàn ìta mọ̀jú gan orí àmà fọ́yàn ni òun gbọ́dọ̀ lọ́tàn nísìnyí sódà kí lélẹ̀ wọ́n dé ẹ̀kí tó lọ sùn ẹ̀jẹ̀ ń tàn kí ni kò tó rú nígbà ṣe nídìí nàìjíríà nìyẹn àfi máa extract gáàsì tí yín káwá lè máa lò tí bá ti tàn ní tẹ máa gbọ́ kẹkẹkẹkẹkẹkẹkẹ The Tory party have jumped every commitment they made in the 2014 referendum. They have destroyed their own case. for the Union. Let's remember just a few of the highlights. In 2014, they told us we would be safe in the European Union if we voted no. <laughs> now we are out the single market yeah, and every household in Scotland. Ẹ má bínú, ẹ má bínú. Sometimes, you know, my kàn fẹ́ sáré you can stop ẹ̀ mọ́ bẹ́ẹ̀. Lẹ́yìn ìgbà ẹ ngɔ ẹ̀dẹ̀ ń gbọ́ ambulance tó ń dún ó lè jẹ́ ọlọ́pàá ló ń lọ yẹn àwa máa ń sèbẹ̀ mí ni ṣe ṣe ń gbọ́. sórí àwọn pipe tẹ̀ ń rí ẹ lè má rí nísìn ẹ rán àwọn pipe yẹn jẹ́ tọ́nà ẹ̀ báyìí ṣe rí pipe yìí ẹ ṣáà rí pipe yìí pipe yìí must be sórí pipe tí mo fọwọ́ kàn yìí very soon nísìn ó ti ń gbóná ó ti ń warm. <laughs> lọ́wọ́ ń pè nílùú ọba nìyẹn ẹ̀rí páìpù yẹn ẹ̀ ṣáà ti rí bẹ́ẹ̀ ẹ̀yìn tẹ̀wá ń báyìí náà ẹ̀yìn náà ṣáà rí páìpù yẹn ẹ̀ ṣáà ti rí ó ti ń gbóná ó ti ń rà mí lọ́wọ́ ìlú ọba bàbáyèsí Elédùmarè I need the gas I need the gas tó pọ̀ ẹ̀ wá ní kí UK jẹ́ kí Nàìjíríà kó pín you dey just to complete the program ká tó máa lọ ah ẹ̀gbọ́n mi ní Yomi it is freezing here in Moscow ẹ̀ gas máa cheap lọ́dọ̀ yìí náà ah ẹ̀wọ̀n gas tó wà ní Russia ni cubic of gas yẹn ó pọ̀ rẹpẹtẹ ọkọ̀ lọ blow pipeline kìíní àwọn west wọ́n bá Putin fan tó tàn lẹ̀ but Putin náà strong báwọn èèyàn bẹ́ẹ̀ ká lọ tàbá náà bẹ́ẹ̀ máa lọ báyìí but Putin na strong guy à tó bá yẹ pé ìlú mi lọ ń bá fa tó ń bá fa yìí wọ́n á ti destroy ìlú yẹn ẹ̀hẹ́n mú mọ́ ẹ̀gbọ́n mi tòsí náà ní yes gas is very cheap here gas gbọ́dọ̀ cheap ní Russia kí ló fi ń ṣeré bíi gas irú àwọn onísìn wọn kàn máa tan central heating wọn throughout the night but wọ́n kàn máa reduce ẹ̀ so that ìkọ̀kí ní iná máa ń gbóná jù ó ti ń wọ́n bọ̀ díẹ̀ díẹ̀ nísìnyí lọ́n ṣàánú wa so in tí mo kàn fẹ́ ni pé àwọn Tory party wọ́n deceive àwọn ará Scotland in tó dẹ̀ máa ṣẹlẹ̀ nídìí ni pé àwọn Scotland wá ní nígbà tó máa fi di twenty sixteen bí Brexit ṣe dé nìyẹn làwọn English àwọn England làwọn bá vote out pé a part of the EU mọ́ Scotland wá ń bi wọ́n pé àdéhùn tẹ fún wa ni pé ta bá vóòtì pé àwa náà lọ nínú union yìí a máa wà ní single market and this is why the Scottish people are now saying we want to exit and we want a second referendum sọ ma fún ọ ní second referendum àwọn sọ pé lórí ọlọ́run they are working hard for it. Lord tiwa the topic I put out in seven minutes before I go. Who should we blame for the crime against Yorubas in Nigeria today? Should we blame God or mankind? Ẹ sáré bá mi fi sínú comment ká tó máa lọ. Màá Who should we blame? Ta Bawi ṣé ọlọ́run ẹ̀bẹ̀ Elédùmarè tìlànà ti Yorùbá tó fún wa ní gbogbo tó yẹ kó fún wa ṣé Jésù Kristi tí a nígbàgbọ́ ẹ̀ tí a accept ìwọ lè má accept àwọn tó accept ò ní any right láti sọ pé o gbọ́dọ̀ accept ẹ̀ ṣé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun ni ká blame ìwọ lè má kírun wákàtí márùn-ún o lè má gbà wọ́n gbọ́ o lè ní ẹ̀sìn alágídí ni kìnnìkan kìnnìkan ni fi wọ́n sílẹ̀ èyí tó wà ní sentence sọ ni pé ta ni ká blame ẹ̀gbọ́n mi gbàyé gbàyéjá gbàyéjá lágbàyéjá wọ́n ní mankind ẹ̀gbọ́n mi gbọ́dọ̀ bọ̀ ní àwọn British that is mankind náà nìyẹn àwọn tó kú wọ́n ti sùn àgbọ̀n kankan látọ̀dọ̀ yín kò dáa àkókò ti fẹ́ máa lọ ètò àṣẹ náà ti tó ta ló tó wà ń bẹ́ẹ̀ ìtàṣe náà ti tó so ilẹ̀ dẹ̀ ti mọ́. Tostino sọ pé our politicians are the problem little from our people that they refuse to listen to us. Mr. Peter Pan ní God has given us everything we trusted the colonial master to the point where we abandon our own gods. Masbi Oṣegoni Okwadurotimi títí tí a fi parí ètò ní alẹ́ tó bá dàárọ̀ la be headline yẹn jẹ́ kó le gan-an mo ti sọ lẹ́ẹ̀kan sí àti bàbá Akíntóyè bàbá mi dáadáa bàbá Yílóge Ìgbòho gbogbo àwa tá à ń campaign ìyẹn kankan gbọ́dọ̀ lọ gbà bọ́dé kí ló yìnbó tá à ń lò látẹ̀kọ́ yẹn clause kankan fún wa o nobody must bring any clause ìyá mi sọ pé we must blame the mankind ECPIG sọ pé we should blame mankind okay so mo kí gbogbo alẹ́ nǹkan sí ọbẹ̀ Elédùmarè ò ní fi wá sílẹ̀. Si ilẹ̀ yorùbá wọn nígbà kúrò lọ́wọ́ ẹ̀ wá a ní lọ sáìnì tí àtúmọ̀mọ́ wa kábàámọ̀ ẹ̀ mo kí ìyàwó Victoria dada mo kí sista Ellen mo kí ìwà pẹ̀lú ẹ̀wà ó ti pẹ́ ta ti rí comrade Ṣẹ́gun ọ̀nà ìyàwó agbémilékè mo kí yín mo kí ẹ̀gbọ́n mi ìjáyà wọ́n ní every one of us has been sleep every one of us for sleeping so once again <laughs> Alan Conde yẹn ti bínú we have to blame our king and the leaders to allowing the criminal politicians to keep us under this Britain slave camp so Nigeria is a slave camp so kato tó máa lọ lẹ́ǹkan sí i mojúbà ẹ̀yin olólùfẹ́ wa eh, bàbá mi Ọlákúnlé Adúmádéyìn Mr Koiki ṣeun jàre fun àlàyé eshegoni. ẹ ṣé fun ni ọlọ́run náà àdúpẹ́ fún ọlọ́run ọba elédùnmarè àdúpẹ́ fún àwọn onílẹ̀ mo dúpẹ́ fún gbogbo alẹ́ nǹkan sí o uh, we are not sleeping as we are listening okay okay oh okay okay okay yẹn ni ẹ̀gbọ́n mi náà sọ mẹ́rin pé we are not sleeping ọkọ èkì sleeping kẹ̀ kò sọ́run lójú wa but we have to go now so that kémi náà tún lè ní easy lẹ́ǹkan sí èèyàn ti Koiki Media uh, ẹ̀gbọ́n mi dáadáa ni nineteen eighty four ni easy ti béèrè béèrè yẹn lọ́wọ́ àwọn pàdé ẹ̀ àwọn tọ́jọ́ wà ní sàwáwò pé ṣé nàìjíríà yìí máa dáṣà 1984 so àlàyé tí màmá ṣe àlàyé tí ó gbọdọ̀ là wá lóye ni eh, kò sí bàbá ṣe sọ́nà àwọn kan ní gbọ́ àtayébáyé nìyẹn àwọn kan máa gbọ́ bọ̀ wọ́n ní ká ṣe sùúrù fún bọ́lá tinubu àwọn ọ̀bá bọ́lá tinubu jà à ń ṣe sùúrù fún náà ni but ìjọ kan bóyá sùúrù rẹ ó máa di ntẹ́yìn náà máa bínú bẹ́ẹ̀ mi náà ṣe ń bínú but tẹ́yìn bá ti wá bínú ẹ má bínú kọjá bẹ́ẹ̀ mi ṣe ń bínú ẹ̀hẹ́n tó kó lè yé wa dáadáa mo kí gbogbo ibi tó lókàlùkù wà ní gbogbo àgbáyé mo kí àwọn medias wa mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí arúgbó mo kí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́yẹ pa ti fi àìsùn àti dá sí lára ẹlòmíì Koiki náà tó dé tó wà live ọ̀dàjẹ́ sáré gbọ́ kẹ́tọ́ mọ̀ ẹ̀ ń ibi tó lókàlùkù wà wà ọ̀bẹ Elédùmarè wà pẹ̀lú wa ẹ̀yin tẹ́ disagree pẹ̀lú wa pé kò ń ṣe pé ká pín ní option tó wà ńlẹ̀ bọ̀ ká tún tò èmi ọmọ bá ṣe fẹ́ tún torí tá bá dáwó ó máa padà pín náà ni tá bá fa constitution yẹn wá sísàlẹ̀ ó máa padà pín náà ni ibi tá a wà lẹ́ni òǹkọ́lẹ̀ kíran yorùbá wà àwa ni ìran ọmọ aládé tọba ẹlẹ́dùn dáhùn rè dáadáa mo kí gbogbo wa innovate mo kí ẹ ẹni tí bàbá dárúkọ ẹ má fi ṣèbínú God's protection mo kí yín so and as i leave us again um, don't give time tí mo máa the program. sórí program ẹ̀yẹn kò notification bell yẹn pé mr Koiki bá ti wá ẹni tó bá náà is because the bell has been either disconnected from your own side And you can make sure pé when we are streaming on multiple channels one two three four five six seven we are trying our best including the mixer lab that is nine Tabani facebook Meji. that is about ten ten channel nothing fi stream that is how far we can go this morning èmi náà kí gbogbo ẹni tẹ́ ń ṣiṣẹ́ night iṣẹ́ night call èmi náà ṣe parí and on that note one love òṣà eh, ńlá ló máa ní one love one love one love òṣà ńlá mo kí gbogbo ilé nǹkan sí o good morning good afternoon good evening have a very great day ahead we choose the noble path to pursue our noble goal to achieve freedom and prosperity. Yoruba Nation for life. Ó Must be. Shout out to you. Any job bí ẹ̀gbọ́n mi. One love. Ó dàárọ̀. Ìjáyà ìjáyà. Èèyàn Media. A máa audio ọ́díò yẹn o. Ọlọ́run fún yín ìyá tó bí mi lọ́mọ i love you ma ó dàárọ̀ bye for now gbogbo ẹ̀yin grandma ẹ̀yin grandfathers wa ó dàárọ̀ good night ẹ̀jáyàjáyà ẹ̀gbọ́n mi tọ́sítínà ó dàárọ̀ orin alamásun bye for now.